الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الحادية والثلاثين من سورة الإسراء أعوذ بالله من الشيطان الرجيم ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا ولا لداوة إنه السيء ليس في الصلاة أتى عن قتل nínú àyà kọkànlélọ́gbọ̀n nínú suratul Isra ọlọ́ni wala taqtulu awladakum khashyata imlaq ẹ má sì ṣe kópa àwọn ọmọ yẹn o nítorí ìbẹ̀rù òṣì eléyìí tó ṣeé ṣe kó sẹ́yìn tí ò tíì sẹ́yìn. نحن نرزقهم وإياكم torí pé àwa láàrọ àwọn ọmọ yín yẹn lọ́rọ̀ àwọn náà láti rọ ẹ̀yin náà lọ́rọ̀ inna qatlahum kana khita'an kabira dájúdájú àṣìṣe ńlá òun náà ni kéèyàn ṣekú pa ọmọ rẹ̀ ẹ̀ yìí ń tọ́ka sí bí ọlọ́run ẹlẹ́dàá ọ ó ti ṣe jẹ́ pé àánú tó ní sí wa ó ga ó ka màmá ó kọjá àánú yòówù bàbá àbí ìyá wa lè ní lórí wa lọ. ìdí nì tí fi ń pa àwọn bàbá àtìyá láṣẹ lórí kí ni wọ́n ṣe wọn kí ni wọ́n sì gbọ́dọ̀ a rí pé níbí ó pa wọn láṣẹ lórí tí wọn gbọ́dọ̀ ṣe ni ẹ gbọ́dọ̀ ṣe kúpa àwọn ọmọ yín nítorí ìbẹ̀rù òṣì nítorí pé nínú ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ pípọ̀ ọmọ iye máa kó sí bá òbí ni iná àná ṣe máa ń da lásàkàsà ilé ìtọ́gbẹ́nu àwọn aláìgbẹ́sìn yìí hàn wípé ọmọ bẹ́ẹ̀rẹ̀ òṣì bẹ́ẹ̀rẹ̀ ọlọ́run bá ní ẹ̀ gbọ́dọ̀ dán wò ẹ mẹ́sẹ̀ púpọ̀ àwọn ọmọ yín nítorí òṣì tẹ́ ń wò kó lè padà ṣe yín ń gbọ́ ọmọ bá kúnlé bó tilẹ̀ jẹ́ pé òṣì ò tí ì máa bá yín fara fínra ní ìsìn ṣùgbọ́n à ń fojú wo ní tó lè ṣẹlẹ̀ tọ́mọ yín bá lọ́ọ́ di púpọ̀ kàkà kẹ́ wá fà àwọn ọmọ ọlọ́mọ alẹ̀ káwọn náà sáyé kẹ́bẹ́ yìí náà ti ṣe ń gbáyé kó a jẹ́ pé ẹ máa pa àwọn ọmọ ni ẹ máa lò wọ́n pa ẹ ní tọ́jú wọn wọn ò ní rí oúnjẹ tó dáa jẹ ọmọ ọmọ kú máa yín lọ́wọ́ àbí káàrí ọmọ sí ọmọ kẹ̀dá dára rẹ̀ pọ̀ bá kú okú tẹ́lẹ̀ náà àfẹ́ ọ ọlọ́run bá ní ẹ̀ gbọ́dọ̀ dán o. ولا تقتلوا أولادكم خشية إملاق ẹ má ṣe kú pa àwọn ọmọ yín nítorí ìbẹ̀rù òṣì ọbọ sábẹ́ rẹ̀ ẹni tó ṣẹ́yún dànù nítorí pé méjì táwọn bíi ti tó fọdọ ẹrú méjì kan ba àwọn àwọn ọmọ báwọn ṣe rú là kí ló tún sọ pé o ṣe o tún lóyún mi a òun ò lè gbà ọkọ aṣọ pé òun ò lè gbà ìjọba tó bá ti mọ pé o máa tọ́jú oyún yẹn wàá bí lọ́mọ wọn á lé ọ lọ fọ́ọ̀mù kanú méjèèjì ولا تقتلوا أولادكم خشية إملاق tuba yẹ pé àwa la bá láàánú jù ní àbùkátà kọlọ́run tó tẹ̀sẹ̀ máa sọ fún wa pé ọmọọ̀sẹ̀ púpọ̀ máa yín ṣùgbọ́n àwò láàánú àlè láàánú ọmọ wa bọ́lọ̀ ẹlẹ́dàá gbogbo wa ó ti ṣe láàánú lórí gbogbo wa àánú tó lọ ní lórí àwọn ọmọ wa kó tayọ àánú tí òbí lè ní lórí ọmọ rẹ̀ gbogbo oníkálukú wa lọ máa lọ́dọ̀ òbí rẹ̀ àánú Ọlọ́run tó fi ṣe àwọn òfin tó ṣe lófin ló mú wa yè ló mú wa là ló mú wa máa bẹ tí o bá sí ìbẹ̀rù Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run tí púpọ̀ nínú àwọn òbí gbọ́ ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ wọn ni ọba ti ti kú pọ́nmá rẹ̀ tọmọ ọba ti di kọ́bọ̀rù kánà kọ́ wálé ayé rí ó ti lọ àwọn òbí ni wọ́n pa á wala taqtulu awladakum khashyata imlaq eléyìí jẹ́ àpèjúwe àánú eléyìí tó lọ́wọ́ bá ní ní orí wa eléyìí tó ju àánú tóbi lé ní lórí ọmọ rẹ̀ lọ àpèjúwe yìí òun jẹ́ ti ntọ́kọ̀ fún wa láti ṣe sí àwọn ọmọ wa látàrí àánú rẹ̀ ẹ wo àpèjúwe ntọ́kọ̀ aláṣẹkáṣe látàrí àánú rẹ̀ fáwọn ọmọ wa ọlọ́run ẹlẹ́dàá ni yusikum Allahu fi awladikum lidhakari mithlu hazzil unthayayn ọlọ́run ọba ń bá yín sọ àsọtẹ́lẹ̀ ó ń pa yín láti lórí àwọn ọmọ yín pé ńgbà tẹ ẹ bá kú ntí ó jẹ mímú ṣe lórí dúkìá tẹ ẹ bá fi sílẹ̀ ní pínpín fáwọn ọmọ yín òun náà ni pé àwọn ọmọkùnrin wọn máa gba irú òpin tí àwọn obìnrin méjì ọgbà lọmọkùnrin kọ̀ọ̀kan máa gbà eléyìí náà jẹ́ àpèjúwe àánú ọlọ́run eléyìí tó bí kó pa wá láṣẹ pẹ̀lú wípé báwo la máa pín dúkìá lórí àwọn ọmọ wa tá a pín ogún ní ìgbà téèyàn bá kú tó fa ayé lẹ̀ báwo la ṣe pín tó fi sílẹ̀ sáyé torí ẹ̀ a ti mọ̀ ní ayé jàhìlíya àwọn ọmọ ríràlè ni wọ́n máa ń ráre àwọn èèyàn tó bí ọmọkùnrin tó bí ọmọbìnrin wọ́n yìí fún àwọn ọmọbìnrin láǹfààní àti jogún àwọn òbí wọn nígbà táwọn òbí bá papòdà kódà àwọn ọmọbìnrin yẹn pípa ni wọ́n máa ń ṣekú pa wọn torí kóńkà ẹni tí wọ́n máa jẹun lábẹ́ wọn má bàa pọ̀ nítorí wọ́n ti ka àwọn obìnrin pé bíbẹ wọn àbùkù lásán ní fáwọn ọlọ́run ni ẹ má ṣekú pa àwọn ọmọ yẹn atọkùnrin àtobìnrin gbogbo wọn lọ́mọ wọn wọn lọ́lẹ́tọ̀ọ̀kan àjogún yín lẹ́yìn kú yín tẹ̀yìn bá síwájú wọn kú gẹ́gẹ́ náà ṣe jogún wọn tó bá yẹ pé àwọn náà bá síwájú yín kú tábà wo àyà eléyìí tó wá ní suratul Isra eléyìí tá n kà lọ́wọ́ yìí ọlọ́ni wala taqtulu awladakum khashyata imlaq ẹ gbọ́dọ̀ ṣekú pa àwọn ọmọ yín nítorí ìbẹ̀rù òṣì wípé ó ṣeé kó ṣe ọ̀tá yín táwọn ọmọ yín bá pọ̀ awọ ò ní kájú òlò omi lè máa pọ̀jọ ká lọ ẹ̀ní rí ní tó wù yín jẹ má ẹ̀ní rí ní tó wù yín lásọ wọ̀ má gbogbo nǹkan kò ní sẹ́nu rí fún yín má tọ́mọ bá ti pọ̀ ẹ wàá máa ṣe púpọ̀ àwọn ọmọ tó ń ti pẹ́ ẹ̀ tí ẹ̀ tí ì bọ́ sínú òṣì òtí máa ṣe yín ẹ̀ sì wà nínú pé àṣírí yín bò àmọ́ gẹ́gẹ́ bíi wípé ẹ̀yin ya plan future ẹ̀yin tẹ́ mẹkọ́nọ́mì wípé àwọn tó bá mẹkọ́nọ́mì yẹn wọ́n gbìyànjú láti rí i pé àwọn ò bọ́ ha nítawọn ò ṣe táwọn fi kábàámọ̀ àwọn ò rọlá sí kọ́lọ́wọ́n bá báyàn draft ẹ̀ kí lọ́ọ́ máa draft. ولا تقتلوا أولادكم خشية إملاق ọlọ́run ẹlẹ́dàá ní ẹ gbọ́dọ̀ ṣekú pa àwọn ọmọ yín nítorí ìbẹ̀rù òṣì kọ́ má ba náwó gan yín tọ́mọ bá di pọ́pọ̀ lọ́dọ̀ yín ẹ̀rí nínú súra mi ọlọ́run ọba ẹlẹ́dàá nínú súratul An'am ó ní wala taqtulu awladakum min imlaq níbẹ̀ yẹn ó ní ẹ mẹ́sẹ̀ kó pa àwọn ọmọ yín nítorí òṣì tẹ̀m̀bẹ́nú ẹ̀ nínú Al-An'am ẹ mẹ́sẹ̀ kó pa àwọn nítorí pé ẹ bá jólóṣì ẹ bá jáláyìn nínú Al-Isra ẹ mẹ́sẹ̀ kó pa àwọn nítorí òṣì tí ò tíì dé amẹ́ńbẹ́rù rẹ̀ ní ìgbà tó lọ́wọ́ bá ń sọ pípẹ́ ẹ mọ̀ pa àwọn nítorí òṣì tí ò tíì dé tẹ̀m̀bẹ́rù rẹ̀ ó wá sọ pé nahnu narzuquhum àwa aláàrọ̀ wọn lọ́rọ̀ àwọn dídé wọn bíbẹ wọn pẹ̀lú yín kò lè kó ṣìbá yín nítorí pé àwa aláàrọ̀ àwọn lọ́rọ̀ wa iyyakum àwa aláàrọ̀ yín náà lọ́rọ̀ ẹnìkan ò dídẹ nìkan lọ́wọ́ ẹnìkan ò pé kẹ́nìkan má nínú àlànà ìgbàdọ́lọ̀ ni ẹ má ṣe kúkú àwọn ọmọ yín nítorí òṣì tẹ̀ ń bẹ́ nù ẹ̀ ọwọ́ sọ pé nahnu narzuqukum wa iyyahu àwọn aláàrọ̀ yín lọ́rọ̀ yín tẹ̀ wá ní òṣì lọ́wọ́lọ́wọ́ báyìí wa iyyahum àwọn náà láti rọ àwọn ọmọ yín náà lọ́rọ̀ tí wọn ò ti yín lọ́wọ́ tìyín ò lè lọ́wọ́ nígbà tó yẹ pé àwọn òbí wà nínú ọlọ́run ti síwájú pé àwọn aláàrọ̀ pàtàwọn òbí ò sí nóòsì àmọ́ wọn mọ bàa ti torí ìbẹ̀rù òṣì wọn ṣe púpọ̀ ọmọ wọn Ọlọ́run láwọn ọmọ tí ń bọ̀ àwọn ọmọ tó ti wà àwa náà láàárọ̀ wọn lọ́rọ̀ bí ayé bó ti jẹ́ pẹ́yìn náà lára àwa náà láàárọ̀ yìí lọ́rọ̀ ṣe eléyìí pé bàbá àti ìyá ọmọ ọwọ́ Ọlọ́run gbogbo wa ayé àlùwà. àwọn tọ́lọ̀ wọn bá nálé lórí ni wá kí wọ́n á ní ìwọ tọ́lọ̀ nálé lórí fẹ́ sọ pé ọ̀jẹ̀ yóò tó fi ṣekú pẹ̀lú mi sọlọ sọ pé ẹ̀pọ̀ jù níwájú òní sọlọ sọ pé ní ti ń bẹ́ńlẹ̀ ò lè ka tó fi wá ṣekú pọ̀ bá rẹ̀ wala taqtulu awladakum min imlaq ẹ̀ náà ti ṣekú pọ̀ àwọn ọmọ yín o nínú Suratul An'am yẹn nínú súra yìí wala taqtulu awladakum khashyata imlaq ẹ má ṣẹ̀ṣẹ̀ kópa àwọn ọmọ yín nítorí ìbẹ̀rù òṣì ìgbà tí ọlọ́run ọba lè dá wa tó kọ̀ fún wa láti ṣẹ̀kú pa àwọn ọmọ wa nítorí ìbẹ̀rù òṣì eléyìí túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá fi lè tẹ̀ láti ọlọ́run níbí tí ò ṣẹ̀kú pa ọmọ rẹ̀ nítorí ìbẹ̀rù òṣì onítàn ti tẹ̀lé tọ́lọ́ ẹ̀san ńlá ó sì jẹ́ tiẹ̀ lọ́dọ̀ Allah Rabbul Alamin tó bá di lọ́la gbẹ̀ndà al-qiyamah nítorí bá ti takò eléyìí tọ́lọ́ ṣe kúkọ́ ọmọ rẹ̀ nítorí ìbẹ̀rù òṣì onítàn ti takò àṣọ ọlọ́run ó sì lẹ́jẹ̀ yẹn lọ́rùn wọn kọ́ tó fi jàjàbọ́ nínú àrùn tó dá níwájú Allahu Rabbul Alamin tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyàn nínú ìkọ̀fúnni láti ṣekú pamọ́ ẹni àfihàn wà ń bẹ̀ tó hàn pípò ṣeéṣe táwọn èèyàn kárí nínú ẹni tí wọ́n máa ṣekú pamọ́ rẹ̀ àwọn náà ti ríru rẹ̀ láyé tiwa lónìí ẹni tí wọ́n pé ó bímọ ó sì máa mà lọ sọmọ sódò kìí ṣe pé ó tún bí o lábẹ́ àbúradà zina lásán ẹlòmíì bíi fọ́kọ ni àmọ́ torí ìjà kan áwọ̀ kan wà láàrin àtọkọ ó ṣe bímọ tàbí mo bá lọ sọ sódò ẹni kó kú dànù ó sì pọ̀ ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ àbẹ́ni tí òun àtọkọ ń jà tí ọkọ wa ní lọ́dà bí ìgbà tí àwọn ọmọ ló jọ ológun jù tó ń lọ òun ló sì kọ́kọ́ mọ̀ ṣáájú kó tó mọ àwọn ọmọ wọn wàá fi dá ọ lójú wípé ọkọ ju ọmọ lọ ọkọ gba ọmọ lọ́wọ́ ìyàwó ni láti ilé pẹ̀tẹ́sì tó wà ọkàn sọ ọmọ mọ́lẹ̀ ni lọ́mọ bá kú wala taqtulu awladakum khashyata imlaq tó o túmọ̀ sí pa lè rí nínú àwọn èèyàn ẹni tí ó ṣe púpọ̀ máa rẹ̀ ǹjẹ́ tí ọlọ́run bá wa kọ̀ fún wa láti ṣe púpọ̀ àwọn ọmọ wa sọ́wọ́ tọ́ka ṣe púpọ̀ mẹ́lòmíì kò tọ́ka ṣe púpọ̀ mẹ́lòmíì náà anáwó lọ́mọ ẹlòmíì fi lè fa òṣì fún wa ó ṣeé ṣe kó jẹ́ kí wọ́n mọ́ mẹ́lòmíì wá gbọ́dọ̀ wa. Lo, bóyá ọmọ àbátan bóyá ọmọ àyè kan bóyá ọmọ mẹ̀lẹ́bí káma wá wò pé láti dọ́tọ̀ mẹ́rin ti dé nìkan ọ̀tí sẹ́nu rí káma wò pé kóyà wọlé lọ́mọ yìí káma wá wá gbogbo ọ̀nà láti yanjú rẹ̀ káma wá gbogbo ọ̀nà láti pa ọmọ ọlọ́mọ sọ ẹ má ṣe kó pa ọmọ ọlọ́mọ o ọlọ́run bá sọ pé ẹ má pa ọmọ yín nítorí lọ́dọ̀ gbogbo èèyàn pátá ààyè tó máa tiẹ̀ máa ní lọ́dọ̀ rẹ̀ kí máa ga ju tọmọ ọlọ́mọ tí bá ń bẹ pẹ̀lú rẹ̀ lọ. sábà wá ti sọ pé má pa ọmọ rẹ̀ kò túmọ̀ sí pé o lè pa ọmọ ọlọ́mọ eléyìí nínú ìmọ̀ ṣẹ̀ríyà wọ́n pè ní tẹ̀m̀bíyì eléyìí ní tẹ̀m̀bíyì hàn bìl ẹ̀ẹ́lẹ́ alẹ́ àdìnà ìtanijí ni ọlọ́run fi ètò tóbi jù táwájí kálí mà dájú ètí òtò tí o bá ti tọ́kọ̀ pa ọmọ rẹ kò tọ́kọ̀ kọ́ pa ọmọ ẹlòmíì náà ìgbà tó lọ́wọ́ sọ pé khashyata imlaq nítorí ìbẹ̀rù òṣì eléyìí ò túmọ̀ sí pé nítorí òṣì ètò wa ní suratul an'am àbí ìbẹ̀rù òṣì eléyìí tó wá nínú Suratul Isra yìí nìkan lọ́lọ́ọ̀ ní ká má ti torí rẹ̀ pa ọmọ àmọ́ tó bá pé torí nǹkan míì ni a lè pa ẹni tó bá gbọ́ yé bẹ́ẹ̀ ó dájú pé kò gbádùn ẹni tó bá gbọ́ yé bẹ́ẹ̀ ó dájú pé kò gbádùn yóò wá sọ pé ẹ ajẹ́pọ̀ alẹ́ ṣe púpọ̀ mọ́ nítorí nǹkan míì kó sáà má ti jó sí àbóṣítà ń bẹ̀rù eléyìí nínú ṣẹ̀ríà wọ́n máa ń sọ pé kharaja makhraja al-ghalib kharaja makhraja al-ghalib wa ma kharaja makhraja al-ghalibi la mafhuma lahu ilé ìjáde ń jáde ìtọ́ wọ́pọ̀ jù fáwọn ẹni tí máa ń ṣekú pa ọmọ wọn kò náà lò sí àbí bẹ́ẹ̀ lò sí kò wá túmọ̀ sí pé ẹni tó bá ti torí nǹkan mí ìṣekú pa ọmọ rẹ̀ ó ṣe ń tọ́ da o kò túmọ̀ sí pé ó ṣe ń tọ́ da ọ̀daràn burúkú lò náà nítorí ẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa níbí ń bá wa sọ̀rọ̀ pẹ̀lú pàkíyèsí wa sí ìtọ́wọ́pọ̀ jù nínú tí máa fa ṣíṣe púpọ̀ mẹ́ni lọ́wọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tá a máa pọ̀ máa wà. a sì sọ pé ìkọ̀fúnni yìí ó jáde ń jáde èyí tó pọ̀ jù tí wọ́n á máa ti torí rẹ̀ pọ̀ mọ́ àwọn náà lòṣì àbí bẹ́ẹ̀ lòṣì eléyìí tí ò túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá wá pọ̀ mọ́ rẹ̀ nítorí nǹkan míì tí èso ṣì àbí bẹ́ẹ̀ lòṣì kò túmọ̀ sí pọ́ kárí o ọ̀daràn ló nà bí ẹni tó ṣe kú pọ̀ mọ́ rẹ̀ nítorí pé ó lóun fẹ́ fi kan nínú wa. òun fẹ́ fi ṣàgbo léyà láti fi dúpẹ́ fọlọ́ a'udhu billahi minash shaitani rajim àbẹ́ni tó ṣe púpọ̀ kan nínú àwọn ọmọ rẹ̀ nítorí pé ọmọ yẹn kò gbọ́rọ̀ pèsè pé òun bẹ̀rù òṣì àbóṣì kan dùn láàmú àmọ́ ọmọ yẹn gbọ́rọ̀ so kàkà kó sì pa òun kóun tètè pa á sọ àbẹ́ni tó ṣe púpọ̀ ọmọ rẹ̀ nítorí pé ọmọ yẹn ó ti gbajúmọ̀ jù gbogbo èèyàn ní tìtorí rẹ̀ wálé àwọn òun sì fẹ́ díyàn ọ̀kẹ́ pípa lọ́wọ́ kan orí bíbẹ́ tó ń lo oògùn orí fífọ́ ni. wala taqtulu awladakum. خشية إملاق أسف خرج مخرج الغالب خرج مخرج الغالب وفي شريعة من أصول الفقه أثر ما خرج مخرج الغالب لا مفهوم له يعني كنت معايا يعني كي يقول سكوك وماي سببي يبو اللي جاء إن يعني جو مي سكوك وماي أقول وماي nígbà ọmọ yẹn dákúdájì ni fòníkúfọ̀láǹdé ni so kìí ṣe pé àlówó tá a lè máa ná lé lórí ṣùgbọ́n àyèjẹ́ káwa náà lè kọjú mọ́ nǹkan míì nínú ìgbésí yẹn iná la fẹ́ tìtorí rẹ̀ pa kíkàlùkù sinmi ẹ bá ní gún lábẹ́rẹ́ oró kókú dànù. ولا تقتلوا أولادكم من إملاق ولا تقتلوا أولادكم خشية إملاق أتكني أتكني يقول واي يقول سكوبا ماي يقول سكوبا ماي من إملاق nítorí òṣì tẹ́ ẹ bá wà nú ẹ̀ ẹ má ṣe púpọ̀ àwọn ọmọ yín bákan náà khashiyata imlaq nítorí ìbẹ̀rù òṣì tẹ́ ń wò kó lè dé kó sọ̀kalẹ̀ bàbì tí a gbolé yín nítorí ọmọ bá pọ̀ ẹ gbọ́dọ̀ dáwọ́. àwòlẹ́ àjẹkùn fífi àwọn ọmọ tì إضافة الأولاد إلى الآباء المخاطبين fífi àwọn ọmọ tì sáwọn bàbá tọ́lọ́wọ́n bá ń bá sọ̀rọ̀ ó ń fi hàn wá wípé tọ́ǹtì pé oníkálukú kìí fẹ́ kí aburú kò sí ọmọ òun léyìí tọ́pọ̀ jù bó tilẹ̀ jẹ́ pé àwọn bàbá bàbá kọ̀ọ̀kan wà tó yẹ pé àwọn dájú bàjẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ á rí nínú àwọn bàbá bàbá tí ọmọ akọ ọmọ wọn àwòlá àdàkùn àwọn ọmọ ayín ọmọ ayín ọmọ ọ̀rọ̀run bí náà ọmọ ọlọ́jàbọ̀ bàbá gan fúnra ara rẹ̀ lóòótọ́ kò lóyún lóòótọ́ ara ara rẹ̀ kọ́ lọ́mọ ti jáde látàrí oyún lóòótọ́ nǹkan ní fọ́ọ̀mù ọlọ́yàn àmọ́ tí wàhálà tó náà ṣe fọ́ọ̀mù tó doyún sẹ́rẹ̀ ni pèsèrè o pèsèrè ambọ̀sibọ́sì ya wàhálà tó ṣe kọ́mọ tó doyún kóyún tó dọ́mọ kọ́mọ tó jẹ́ bíbí kọ́mọ tó jẹ́ ń tà fún lọ́yàn kọ́mọ tó yè sẹ́rẹ̀ ni àmì eléyìí wà lẹ́nìkan wà lọ sí pupa ó túmọ̀ sí pé a ní sáláìlì nínú àwọn òbí àwọn tó ti dájú bàjẹ́ àwọn tó ti dájú bàjẹ́ wala taqtulu awladakum khashyata imlaq ẹ má tètè kú pa àwọn ọmọ yín nítorí ìbẹ̀rù òṣì. ولا تقتلوا أولادكم من إملاق ẹ má ti kú pa àwọn ọmọ yín torí òṣìṣẹ́ wà nù ẹ ẹ má pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí nítorí òṣìṣẹ́ wà nù ẹ àbí òṣìṣẹ́ ń fojú sùn kó ṣeéṣe kó sọ̀kalẹ̀ tí wọ́n mà ẹni tí ò máa tó pamọ́ tọ́fẹ́ ti rẹ̀ máa pọ́ má ẹlòmíì ò dààmú láti gbé ọmọ lọ fẹ́ni tí wọ́n gun lọ́sẹ̀ tí ó gun tí wọ́n máa fi wẹ̀ nítorí kówó lè bàdé àwọn olórí ibú wípé àwọn ò lu ọmọ náà gẹ́gẹ́ bí èròjà àti powó wá wala taqtulu awladakum min imlaq ẹ má ṣe púpọ̀ àwọn ọmọ yẹn torí òṣù gẹ́gẹ́ bí wọ́n ṣe máa da aláṣà pa àwọn èèyàn míì tó máa rí i pé àwọn ò lówó torí pé àwọn ti kà kún kówó náà nìkan náà lóríire ìyàwó àtọkọ wa jìra wọn lóru ó lè jẹ́ pọ́kọ lọ́kọ́kọ́ jí ó jíyàwó òun náà ní ti ń dàárò tẹ́lẹ̀ pétọ̀ òun fẹ́ káwọn wá nǹkan kan ti sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn yìí o ọ̀rọ̀ ayé àwọn yìí o ayé yìí náà sáni kí ni wípé torí ìyá yìí ti pọ̀ jù báwọn bá ibi tó ń lọ wọ́n ní káwọn wọ ọmọ wa ọmọ àwọn táwọn sì bí wọ́n ní káwọn mú wa kí ni ọwọ àlọ sí yọlọ jíṣẹ́ fún wọn wọ́n lò ní wọ́n lò báwo láì tó tẹ̀ wẹ̀ ẹni pé wọ́n pa ọma onígbà táwọn ti ní mẹ́rin táwọn bá fi kan lẹ̀ títà wọn fi dá ṣùgbọ́n àwọn máa tún gbèsè ayé àwọn ti àtọ́kọ àtìyàwó àwọn ti tún tọmọ náà ṣe àwọn ọmọ mẹ́ta tó kù la ilaha illallah wọn ní irú rẹ̀ wọ́pọ̀ bàjẹ́ ní nàìjíríà wa ń bì pàápàá jùlọ láàrin àwọn ẹ̀yà yorùbá wa yìí wọn làwọn kan wà tí màá ṣe bẹ́ẹ̀ nítorí dájú ni pọ daran ni o ẹ sì mà dájú pọ́ làwọn bó gbẹ̀yìn dìde ńjọ́ gbẹ̀ndà òkè àmì ẹ mọ̀ yín pé ẹ rojọ́ níwájú ọba rínú ròde ọba tó ti pé nǹkan kan kì í pamọ́ sí ẹ mẹ́sẹ̀ púpọ̀ àwọn ọmọ yìí ìwọ náà tó gbé gbá lọ́mọ lórí min imlaq látàrí oṣù tí ń sọ àbí khashiyata imlaq nítorí oṣù tó ń bẹ̀rù wọ́n á gbé gbá ọlọ́mọ lórí wọ́n á kó kọ́ọ̀rì owó ولا تقتلوا أولادكم خشية إملاق أولادكم تغليبا نسق أولادكم قبل أن تقول يوصيكم الله في أولادكم أولاد جمع ولد والولد ومن تكفي الذكر سوشي so, أولادكم تغليبا yẹn ni kí wọ́n fọkùnrin wọ́n fún ní wọ́n fún ní àjùlọ wọ́n fún ní àjùlọ wọ́n fi pípé rẹ̀ wọ́n fún pípé rẹ̀ lájùlọ lórí pípé tóbìnrin lórí àwọn sọ pé wọlé tọkítọlọ àwùlẹ àjẹkù gbèsè pé ẹ má pa àwọn ọmọkùnrin yín ẹ má pa àwọn obìnrin lẹ ẹ má pa àwọn ọmọ yín àwọn ọmọ tẹ bí nítorí pé àlùwìlẹ àdẹtù mutahaqqiqatun fi dhukuri wal inath bíbí ìmọ̀ ṣẹ lórí ọkùnrin àti obìnrin bíbí lẹ bí àwọn méjèèjì àwọn ọmọ tẹ bí ẹ gbọ́dọ̀ ṣe kú pa wọn káti ẹ pé ọmọ tí wọ́n bí ọ jẹ́ khunza mushkil kàkàsá kọ́ bóni ó lábẹ́ ọkùnrin ó lábẹ́ obìnrin ọ gbọ́dọ̀ tó ṣe pa nítorí pé ẹni tó bí lò náà ọlọ́ni nahnu narzuquhum wa iyyakum àwa láàárọ̀ wọn lọ́rọ̀ awa náà láti rọ ẹ̀yìn lọ́rọ̀ torí ẹ̀ kí alẹ́ fẹ́ pa wọn sí arizikì ọmọ ò lọ́wọ́ òbí arizikì òbí kan ò lọ́wọ́ ọmọ lódodo owó lè sọ òbí bọ́ sọ́wọ́ ọmọ. òbí lè náwó lọ́mọ lórí owó lè tọwọ́ ọmọ kọ́bọ́ sọ́wọ́ òbí ọmọ lè náwó lóbí lórí ṣùgbọ́n ẹnìkan ò gbowó ẹnìkejì nínú wa ìsọlọ ńkọ pé ṣe tiẹ̀ lọ́wọ́ ẹnìkejì lọ́gbà ìsọlọ wọn bá ti kọ àkọ́mọ́ àkọ́mọ́ pé wọ́n ló ní ńlọ́bọ́sí ọlọ́wọ́ lápò ẹlòmíì ọmọ kan kò sí tó yẹ pé dídé tiẹ̀ ní padà sọ òbí dẹni tó sì òun náà wá pẹ̀lú àrùsìkì tiẹ̀ ni torí pé náà kọ́lẹ̀ tán ti kọ́ ṣáájú kọ́lọ̀ wọn bá kó tó dá sẹ́mà àtìlẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún àádọ́ta ẹgbẹ̀rún ọdún ọlọ́run ti kọ́ kí lárìsìkì kálukú wa ọlọ́run bá tún ní kó tún wá kọ́ ní ìgbà tó ọmọ kóṣù mẹ́rin nínú ìyá rẹ̀ wọ́n ti kó àrísìkì rẹ̀ àrísìkì tó ọmọ òní wọ́n ti kọ́ ẹ̀yin ò rí àpèjúwe ọmọ tí ó ṣe é pé kí wọ́n tó bí ni bàbá rẹ̀ ti kú àbí wọ́n ti bí tán ní kpolóró ni bàbá kú ìyá náà bí kọtọ́jọ́ kòtóṣù kọtọ́dún nìyá kú ọlọ́wọ́n akadàrá pẹ̀lú ọmọ yìí yóò jẹ olówó ńlá ṣé ikú bàbá àtìyá rẹ̀ wá ní kó má jẹ olówó ni ikú bàbá àtìyá rẹ̀ ní kó má jẹ ọlọ́lá ni bàbá yìí kò tiẹ̀ fi ìsáná sílẹ̀ kó fi koronfo sáná lẹ̀ gan tọmọlẹ́dógún ìyá kò tiẹ̀ rábọ́ tó fi ta fílẹ̀ tọmọlẹ́dógún ike lásán wọn fi jẹun gbogbo kèyí pòórá ń gba wọn kú kò pé kọ́ ọmọ wọn lálù torí pé kádàrá kálukú òun náà ní bá yíká ńbọ bàbá ànábì wa ńbọ nìyá ànábì sallallahu alaihi wasallam wa tọ́lá ẹlẹ́dàá wa tó fi ṣe ànábì sallallahu alaihi wasallam lásìwájú fún gbogbo ọmọ ànábì àdà ìyànjú kí ni bàbá àtìyá rẹ̀ gbà fún tó fi dì bẹ́ẹ̀ àpọ́nlé nìyá ká àìjẹ́ bẹ́ẹ̀ kò sí ìyá kan níkà tí ò lóko dára jẹ́ eléyìí fi hàn wá pé káwọn pé bàbá mi bàbá mi màmá mi màmá mi ọ̀n yọ̀ ni ọ̀n yọ̀ lásán ni àìmọye tó ní bàbá tó ní màmá tó pé inú ìyá burúkú náà lọ́wọ́ àìmọye ní bàbá níyà tó sì jẹ́ pé àwọn ni wọ́n là torí ìdí eléyìí eléyìí fi hàn wá pé ọlọ́wọ́n ọba ló ń rọ kálukú lọ́rọ̀ tí báyìí yìí náà láwọ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ tọ́lọ́ ayé yìí náà láwọ tó wọ bàbá àti màmá tí wọ́n ń pè lólówó rí tó fi di chẹ́ńjì lẹ́gbẹ̀ẹ́ owó ọmọ wọn àbáyé yìí náà kọ́ ni ayé tá a wà ayé náà ni iná ló ti jẹ́ pé ọmọ ńgbà tí ọlọ́run fún lówó tán bàbá rẹ̀ láyé ìgbà tiwọn táwọn ń jó lówó bàbá ń kọ́lé ká níbi ẹ̀yẹ àwọn ọmọ tí wọn padà gbé bàbá rẹ̀ kó nú àwọn ilé tó ló ń kọ́ rẹ̀ wọn á padà gbé síbi kan kíkọ́ máa gbé bíi palace níbí kò dàbí àwọn ilé tẹ́yìn kọ́ ń gbà wọn bàbá náà sì lè jiyàn. a ẹ̀yin ò rọ́pọ̀lọpọ̀ bàbá màmá ni tẹ́kọ̀ ọmọ tí wọ́n bí ọmọ àwọn tí wọ́n bí kọ́dọ̀ lè jábì káyìn wọn tó ẹ pé ọmọ yóò ní jẹ́wọ́ ọmọ yóò dẹ̀yìn lẹ́nu àwọn bàbá àtìyá rẹ̀ mo ní kí n wá wò yín ni a. Ah ẹni kí ẹ wá wo dání ọmọ wọn nìyẹn mo ní kí n wá ni mo ṣe bẹ́ẹ̀ ti jáde ní ọlọ́ owó sọ ọmọ di bàbá ó wá sọ bàbá dọ́mọ subhanallahi alazim torí ẹ gbogbo ẹnu lé ayé iná rí arizikì rẹ wò lọmọ àgbà arizikì wò lọmọ dínà fún ọ bí wọn lọmọ dọjọ kú bí wọn lọsọdọ njẹ́ òsì lọ́wọ́ rẹ̀ wọ́n á fẹ́ máa ṣe dájọ́ kí dájọ́ nahnu narzuquhum wa iyyakum awa awa laaro àwọn ọmọ yín lọ́rọ̀ awa naa laaro wọn yìí tètè fẹ gbà pípé ọmọ ti ní owó ju àwọn lọ tó bá yẹ pé owó bá ní. àwọn ọmọ àwọ̀ wípé gbogbo nǹkan tó bá ní chẹ́ǹjì lówó rẹ lẹ́gbẹ̀ẹ́ owó wa tó wọn náà nídìí kan máa bóbi rẹ jàǹpátá nítorí pé owó tí wọ́n gbà táwọn lówó ó ní nǹkan tá ń pè lówó ń gbà ní ìsìn ó ní tá ń pè lówó lọ́ba nítọ̀ tó wà ń bẹ̀ ni pé báàmì ẹ bá ń korúkọ èèyàn ogún nínú fámìlì wa yìí. tó wù yín pé kán lọ hajj lọ́dún yìí ìyẹn ogún ah. ìyẹn ogún àpọ̀ ṣé wọ́n fún ọ ní sáǹtì rẹ̀ ní àbí yóò bá lẹ̀ wẹ̀rù chance láti mú èèyàn twenty wá pé wọ́n mú ọ lọ lọ́fẹ̀ẹ́ èèyàn sáàtì bá ń kó pé èèyàn ogún gbogbo àwọn kọ wọ́n tẹ́ so láàrin ọ̀sẹ̀ kejì wọ́n bá ti sọ fún ọgbẹ́ àti báwọn sanwó hajj gbogbo wọn lọ hajj lọ́dún yìí wọ́n wá ní owó hajj èèyàn kọ̀ọ̀kan one point three ok one point three times twenty ó ti di twenty six million twenty six million bàbá tí òsì sí ìgbà pọ́nmọ́ sí ìlówó gbogbo owó bàbá o six point two ni six point two million bàbá ọba ní amátúbìlà yẹn ni pé tí orogún yẹn ni tó bá ju yẹn ni lọ ká pé mami kò léwọ̀ ẹ̀nà torí ẹ̀ ebi àwọn ọmọ tẹ fẹ́ máa pa náà nù torí pé wọ́n wàá máa jẹ oúnjẹ yín wọ́n máa jẹ yín lọ́kà àbí ẹ̀kọ́ àbí kí ni o bá ń jẹ náà àbí ẹ bó jẹ lárúbá náà kí làwọn náà ń jẹ ráìsì ẹ dẹ́bí inú. abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ àwọn arúgbó akẹ́sí wà nìkan kótókótó bí àwọn tó wà Morocco àwọn tó wà Algeria àwọn tó wà Libya kótókótó ṣé nǹkan tó ọmọ bẹ́ẹ̀ á jẹ náà ẹ bọ́mọ bá dé ní oníjẹ́ kẹ́ ẹ̀rí pọ̀nmá jẹ má pọ̀nmá bá torí ọlọ́ọ̀ni àwa àwọn ọmọ yín lọ́rọ̀ àwa náà yín arizikì ọmọ kan kò sí lọ́wọ́ mi ẹ o ní ìsìnlá péjú rẹ àwọn òbí mi táwọn ọmọ bá ti dìde wọ́n mọ kọ́ wọn ní iṣẹ́ táwọn ń ṣe àwọn ọmọ bó bá rí ni ọmọ ọmọ bá wọn lọ ibi káràkátà wọn tó bá yẹ pé wọ́n máa lọ rajà wá ni láti lú mi tó bá ti di kó náà ń dàgbà dáadáa wọ́n máa mú lọ kó rí ibi táwọn ti ń rajà kó mọ báwọn ti ń rà kó làwọn ti máa kó kọ́kọ́ ńgbà táwọn bá rà tán gbogbo eléyìí wọ́n máa fi kọ́ ma pàtọ́mọ bá dàgbà débì kan bàbá òrò pétọ́ nítorí kí jẹ́ tọmọ bàbá kọ́ mọ́ làálàá àwọn fẹ́ da lóko wò. àwọn fẹ́ fún lówó tiẹ̀ náà náà fi lọ dá dúró bàbá wọn bá tiraka wọn kó two million wọn kò fọmà kọjá wọn sì lọ rà wá ní ti two million wọn kò fún un náà kò ń tà á lọ mọ balùbáríkà títí balùbáríkà yìí ti di bàbá ọmọ kọtọjọ kòtòsù owó rẹ̀ wọ two hundred million wàláhì ó ti pé gbogbo ọjà òsì ẹni tó lè bá gbagagbága owó igbó àyà bí bàbá ṣe ń fún lówó yẹn lọ́nà fún àlùbáríkà akramakumullah bàbá náà tún padà dẹni tí wọ́n gba ọjà tà lọ́dọ̀ rẹ̀ ọmọ tó padà dẹni tí ń fún bàbá ní owó tabua wọn fi kún pa àwọn nígbà tí wọn náà tún lè rú gọgọ òun tún fún bàbá twenty million Allah tàǹtínú tàǹtẹ́ẹ̀nì tí bàbá fún nítorí di eléyìí alùpùpù kálukú ọba adéyìn ẹ má fojú di ọmọ kankan o ẹ sì má sọ òdì ọ̀rọ̀ sọmọ kankan ẹ ìwọ òkúkú wúlò. ọkàn náwó lé ọ lórí ni àgà àbà kálukú pẹ̀lú kádàrà rẹ̀ nítorí wọn náà tó di tó di owó ìtẹ́sí ẹ náà pẹ̀lú bàbá rẹ̀ nítorí wọn náà tó di tó di nítorí wọn náà tó di pọ̀ tẹ́wọ́ sí bàbá rẹ̀ mọ́. tó ń bá ṣe tẹ́tí ọ̀bà sínà fún yà àárín ká ká sẹ́jú ká di ọ̀jẹ́ lánàá nahnu narzuquhum wa iyyakum alárọ̀ wọn lọ́rọ̀ alárọ̀ yìí lọ́rọ̀ láyé lónìí gbogbo ewu máa ń pè lólówó ta ni bàbá rẹ̀ ewuta wo ta ni ìyá so láì máa ṣe tàbítàbí láì máa ṣe àríyànjiyàn kan tí ò ní láárí oníkálukú ọmọ yẹn rẹ lọ. torí àgbọ̀ ọkọ̀ àwọn òbí o àti ẹ̀gbúrò àwọn òbí o òun gángan òun ló mú wa mọ́ta lóbì òun ló mú wa mọ́ta lóbì tẹ̀lé yìí lọ́ni inna qatlahum kana qita'an kabira dájú ṣíṣe púpọ̀ àwọn ọmọ yín tẹ ẹ fẹ́ máa pa nítorí ìbẹ̀rù òṣì ṣíṣe kú wọn àṣìṣe ńlá ni o àṣìṣe ńlá ni lágbọn Ọlọ́run torí pé ẹ gba ìdájọ́ ọpẹ ṣe kú pààyàn ẹnikẹ́ni tó bá ṣe kú pààyàn dáràn lọ́ràn ńlá ìbàjẹ́ tó ṣe kú pààyàn ẹni tẹ́ ẹ ṣe kú pa kìí sọ̀tà yín ọmọ yín tó ni ó túmọ̀ sí pé ọ̀daràn tó dájú burúkú. ọ̀lẹ́yìn inna qatlahum kana khata'an kabira àṣìṣe ńlá ọmọ tí ò jẹyìn tí ò ní jẹyìn lówó ọmọ tí ò ní mú yín lówó ọmọ tí ò ní ká yín lọ́wọ́ dè kékeré má ní tó yẹ pé bíbẹ tí ti ni dábàá pé ọwọ́ tí ń mi ó bóun náà bá lò wọ́n bá mi jẹ́ kò ní í jẹ́ ń yó dáadáa kò rí bẹ́ẹ̀ tí wọ́n lọ fẹ́ ṣe púpọ̀ ọmọ ọlọ́mọ sí. lórí ẹ̀ ni Abdullah ibn Mas'ud radiyallahu anhu ó ní qultu ya Rasulallah ayyu dhanbi a'zam qala an taj'ala lillahi niddan wa huwa khalaqak. قلت ثم أي قال أن تقتل ولدك خشية أن يطعم معك قلت ثم أي قال أن تزني بحليلة جارك النبي صلى الله عليه وآله وسلم من حديثه ليس الإمام البخاري الإمام مسلم تواكي ذلك ابن مسعود رضي الله عنه رضي عن أبي ليل وني أي الذنب أعظم أسو لستتبت تماما ابن مسعود نال سبيلك إيك أي الأعمال أحب إلى الله ونينو àwọn ẹsẹ lọlọrun nífẹẹ sí jù níbi wọn ń ṣe béèrè tó wọ́n ń ṣe béèrè nípa ntọ́lọ́ wọn bá nífẹ̀ẹ́ sí jù káwọn ó lè bá a ṣe wọ́n wá ń ṣe béèrè nípa ẹ̀ṣẹ̀ eléyìí tó tóbi jù wọ́n lè bá a jìnnà sí. Ànábì sallallahu alaihi wasallam dáhùn ní an taj'ala lillahi niddan wa huwa khalaqak. ó náà ní ẹ̀ṣẹ̀ tó tóbi jù ó náà ní kó fẹ́ nìkan sẹ́gbẹ̀rà fọ́lọ́ kó fẹ́ nìkan sorogún fọ́lọ́ ní ìgbà tó ṣe pé Ọlọ́run nìkan kìí ṣẹlòmíì ẹ̀ṣẹ̀ tó tóbi jù wa huwa khalaqak eléyìí wọ́n ń pè ní jumlatun haliyah ní ìgbà tó ti kọ́ lọ́n náà ló sì dọ́ kìí sẹlòmíì á ẹ̀ṣẹ̀ tó tó léyìí kò sí. wọ́n á gbé ẹ̀tọ́ Allah ọlọ́gbé fẹ́lómi ti ṣe Allah ní ìwọ tó o mà bí fẹ́lómi tó a tó ṣe Allah ọ̀kọ́ lọ́dọ̀ قلت ثم أي وليه ولو تقنع يا النبي صلى الله عليه وسلم أن تقتل ولدك خشية أن يطعم معك kó o ṣe kú pọ́nmọ́ rẹ ni nítorí ìbẹ̀rù pọ́nmọ́ bá a máa pẹ̀lú rẹ jẹun pọ́nmọ́ bá a máa pẹ̀lú rẹ jẹun ẹni pọ́nmọ́ bá a máa kú ọ ló ń jẹ mi kó o ṣe kú pọ́nmọ́ rẹ pọ́nmọ́ bá a máa kú ọ ló ń jẹ mi. kò sí èbútọ fẹ́ kú ọmọ àfi tí èbá nìwọ gbogbo èbútọ bá ọmọ ara rẹ ló ń kú ti kúndùn oúnjẹ jù ọ̀kánjúà bàkáàdù abólóúnjẹ kú jẹ́ńkó kú alájẹ ìbọ́kọ̀ ara rẹ lọ bá rú torí wọn náà bó ti rí nu gbà kékeré àbọ̀ máa lè lónìí ìbọn ọmọ ọkọ àìwọ gbogbo táǹpù orí rẹ náà jẹ́ńkó kú. wọlé alájẹ ẹbọkọ wọlé bàkáàdù wọlé alájẹ ẹranko alájẹ ríre hẹn torí ẹ ọmọ jẹun darí ọmọ jẹun inú àwọn ọmọ jẹun bíi náà náà láti rẹ nìkan tó ń tún máa kò ní gbà para rẹ sí náà jẹun ọ̀jẹ̀ gbà ọ́ ọmọ àti bẹ́ẹ̀ gbà mí gbà kékeré rẹ. ó sì tún máa kú ọmọ abọ́lóúnjẹ kú gbà mí tó gbogbo àwọn fọ́tò bó o ṣe rí náà lọ́lọ́ yọ ọkàn lóríṣiríṣi torí ẹjọ́ ọmọ náà jẹ tiẹ̀ o ọmọ jẹ tiẹ̀ hmm, jẹ bó ti jẹ kọ́kà má jẹ kó ń jẹ fọ́ lórí wọ́n yẹ kókò ní ma kankan tó ń jẹ lọ ẹ máa pàkíyèsí rẹ̀ tó ráyè ti yí padà ìsàyè ká jẹun ká jẹun lásán kó mu ọ̀ máa lọ yìnbọn àjí pé kí n. tó ọmọdútó nǹkan tí wọn náà fi ṣe yàn ló fi lè dá dúró ah, ọmọ títí bàbá rẹ ò ní pariwo bọ ìjọ wọn náà dá dúró náà ló fi wá ya ìdégbèrè tó ẹ̀kẹ́ni ẹ̀kẹ́ni báńkì wà ńgbọ́ bá jẹ gbogbo ibi ẹnìkan ní ní kí ló tún kàn. anabi sallallahu alaihi wasallam an tazniya bi halilati jari kọ́ ọba ìyàwó alábàágbé rẹ ìyàwó rẹ tọ́jẹ́ tọ́ rẹ kọ́ ọba ṣe zina ẹsẹ̀ ńlá ni gbogbo zina ló burú já ṣùgbọ́n wọ́n ní zina kọ́ ọba ìyàwó alábàágbé rẹ kọ́ ọba lò ó burú lẹ́sẹ̀ ju zina mi lọ kọ́lá ẹlẹ́dàá kọ́ sàánù. ìwà náà bì sọ bẹ́ẹ̀ nítorí pé àwọn alábàágbé yìí oríṣiríṣi atrocity náà ló máa ń ṣẹlẹ̀ oríṣiríṣi atrocity ló máa ń ṣẹlẹ̀ ó lè jẹ́ pé ìwọ lólójú kò mọ̀ lọ lọ́mọ wá ìyàwó alábàágbé rẹ pẹ̀lú zina rẹ ló jẹ́ kó sí ọ̀nà àbáyọ kan sago da tó kéèyàn tẹ̀lé òfin ọlọ. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما لما تريدون أن تقوا جلباب المرأة حجاب المرأة أصوبني tọ́lọ̀ ní kí wọ́n máa wọ̀ tí wọ́n bá jáde kọjá sọ gbàgẹ̀rẹ̀ tó torí wá sísàlẹ̀ tí wọ́n bo gbogbo ara wọn pátá korongodo tó bá ti rẹ́ nìkan ti ń takò àbí tẹ̀ ń ṣe fanfà lórí ẹ̀ ẹ̀ kẹ́ ẹ̀ mọ̀ pé onídìí kẹ́ yọra yín lẹ́nu fáwọn eléyẹn àwọn náà làwọn ẹni tí àmódi ń bẹ lọ́kàn wọn wọ́n nífẹ̀ẹ́ sí zìnà kò sì wù wọ́n kọ́nà àti máa rí zìnà ṣe kó dí máa wọn ó sì wù wọ́n kíkíkí ọ̀nà zìnà sílẹ̀ fáwọn àti fẹ́lómi torí ẹ̀ ẹ sì ti mà kíkẹ́ bọ́ bá tiẹ̀ wàá kúndùn zìnà tí zìnà ti ba ayé rẹ jẹ́ ọyọ lórí ibú ńdọ́dájú ni pé tí gbogbo obìnrin tó bá múra mímúra tẹ́sán Islam sọ pé kí wọ́n máa múra ìjọ dájú oní àníkè zina yóò kọ́ sá lọ lọ́mì rẹ̀ kò ní wọ̀ nítorí pé àwọn kankan làwọn zina rí tí zina fi ń wù wọ́n náà máa ń gbọ́ tí zina fi máa wù wọ́n torí ẹ̀ àwọn ẹni tí máa tako ìmúra tẹ́sí Islam ní kóbìnrin ó múra àwọn ẹni tí máa ń pèsè ìmúra wá ní Islam wá mú wá ní Islam ga jù múra lọ àkẹ́sẹ̀ kínní nígbà tó kí wọ́n fẹ́ ṣe zina kò sì ná ní kankan kíyàwó rẹ̀ náà máa ṣe zina nígbà tó yẹ pé bọ́kọ ti ṣe rí níyàwó náà rí irú ròǹbòrùn kọjá lọ́dọ̀ tiẹ̀ kíyàwó rẹ̀ kó ti lé ìgbọ̀nsẹ̀ gbogbogbò ó ti ṣe wá burú kó jẹ́ pé wọ́n lè sísìn tí wọ́n náà máa bà lé ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò lọ́dọ̀ ẹlòmíì àwùjọ bíi lẹ́ torí ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ó ṣe lé wọ̀ kéèyàn ṣe zina nínú zina tó wá burú jù ó ṣe zina pẹ̀lú ìyàwó alábàágbé rẹ̀ ìgbà míì ọkùnrin ní ọmọ wa ìgbà míì obìnrin ní ọmọ wa wọn pẹ̀lú zina náà oní ọmọ wa zina yọọ ma ṣe yọtọlú yọtọlú ni yọọ ma tójú bọlé ó lé ẹni mo ní kí wọ́n á kí yín níta ẹ̀yin lẹ́sẹ̀ lẹ́gbàlẹ́ bíbá ẹ̀ à àwa ni lébọ̀ yìí ẹ̀ so àwọn madam kọ́ madam báwo madam ò tí ì dé tiẹ̀ òun sì wà nílùú wa náà pé à à ó máa gbòyìn díẹ̀ kí wọ́n tó dé o kí ni ń gbò kí ni ń gbò ha subhanallah so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní wọ́n á gbé à sẹ́ẹ̀ bá dẹ̀ máa yìí a lè máa ṣe àwọn ìrànlọ́wọ́ fún yín bí pàápàá jùlọ Ramadan la wà yí báyìí so a máa gbóúnjẹ sínú a máa gbóúnjẹ sàrí wa pé ah oh, it is very great of you ah oh, you are so pretty you are so kini Pretty, ti jẹ́ lẹ́nu tiẹ̀ náà bàbá ọ̀daràn so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní wọ́n bá di pé mu ẹlẹ́dẹ̀ ń wọgbà ìbàjẹ́ ọba di nǹkan tí ń sọ̀kalẹ̀ tí ń ṣẹlẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم. أني ní àwọn zina wọ́n tún ní àwọn àṣà oríṣiríṣi tá a máa dá wípé tí ìwọ máa zina tílé bá dá ṣe eléyìí tún bẹnu tẹminọlọ́jì pípé <laughs> mùsọ́là kẹmẹ́lẹ́ nínú mùsọ́là <laughs> ni ìdìnnà tílé bá dá wọ́n á ní obìnrin máa ń bẹ ní ilé tó kan lé ẹni tó ń ṣe zina o tòtó sì fẹ́ bá ṣe zina tó yọ asọ́kù sínú léwu láti mà bó nìkan ló kú nulẹ̀ àbáwọn yẹn pọ̀ nulẹ̀ lọ́wọ́ àti wọ́n asọ́kù tó gbọ́ ìgbé oríṣiríṣi ta ló lórí ibùdó gbàgbọ́dá kẹ̀kẹ́ wọ́n ti sẹ́kù wọn ò tí ì tù ká tán <laughs> àbẹ́tọ́ bá sọ obìnrin náà sì wà notice tọ́tọ́ tí ọ̀wọ́ fẹ́ lómi ọdún wọ́n ní kọ́nà kó ṣe pé àkàbà ni ọba lò yóò gun àkàbà tí ó fi bọ́ létè àti kèso lè nìkan ní máa gun àkàbà láti lọ fọ́lé oní òun ó gun àkàbà tó bá gun aga yẹn ọ̀bọ̀ tí ló lé torí kó lè lọ sí zina olórí ìbú wọn ní zina tí lè bá dànù gbogbo oríṣiríṣi tẹmílọ́lọ́jì làwọn ọ̀daràn máa anabi sallallahu alayhi wa sallam ó nínú ẹ̀ṣẹ̀ tó tún ga jù tó sì kẹta náà ni kò ṣe zina pẹ̀lú ìyàwó alábàgbé rẹ̀ a'udhu billahi minash shaitanir rajim. ọlọ́run ẹlẹ́dàá ni wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ẹ gbọ́dọ̀ súnmọ́ zina ọlọ́run sọ pé ẹ gbọ́dọ̀ ṣe wọ́n sọ pé ọ̀nà tó lọ́n gbà kọ zina yìí ọ̀nà ni al-ablaghu fi nahy ọ̀nà lọ́nà tó dópin jù lọ́nà téèyàn sì lè kọ̀ nǹkan fún yà má sùnmà kèsì má ṣe má sùnmà rọ kèsì má parọ́ má sùnmọ́ lè jíjà kèsì má jalè má sùnmọ́ tí mo mu. kìí ṣe má mutí nítorí sábà ní kọ́ ọmọ sùn má ó túmọ̀ sí pé ó tiẹ̀ gbọ́dọ̀ tọ̀wọ̀ ó gbọ́dọ̀ pé mo kàn ní kí n tọ̀wọ̀ mo ní kí n kàn gbóhùn rẹ ni ó gbọ́dọ̀ zina ẹ gbọ́dọ̀ Wale má zina zina ẹ gbọ́dọ̀ zina ẹ̀yin obìnrin nítorí ṣe ń má zina bó ṣe lè súnmọ́ zina lóbìnrin lè súnmọ́ zina wala taqrabu zina ẹ má súnmọ́ ẹ má fi ìwà yín súnmọ́ ẹ má fi ìṣe yín súnmọ́ ẹ má fi ọ̀rọ̀ yín súnmọ́ gbogbo nkóhun téèyàn á fi súnmọ́ ìbàjẹ́ yìí ẹ má fi súnmọ́ ètò túmọ̀ sí wá pé àwa mùsùlùmí àbá máa gbọ́rọ̀. bàbá máa ń tẹ láṣẹ ọwọ́ bó ti ṣe sọ àti bó ti ṣe yẹ ìṣòro kitikiti ni ọba tẹ láti rí mùsùlùmí kan mú bí kò ṣe zinari lọkùnrin àbí lóbìnrin ìṣòro kitikiti ni ọjẹ láyé yìí torí ẹ ló ti jẹ́ pé zina ǹgbà táwọn mùsùlùmí ti gbọ́ pé ìwọ ni wọ́n jìnnà sí ṣùgbọ́n gbà tó ṣe pé ìgbà tí ṣẹ̀ríà Islam tó wá ó wá láti wá kọ ìbàjẹ́ fún wa lọ́nà tó ṣe pé ẹnìkan kan ò ní sẹ̀mà tẹ́lẹ̀ yìí ọ̀bá wá ṣeéṣe ẹni tí ó máa wá ṣe yóò kéré jọjọ débi pé wọ́n tiẹ̀ kéré sí ní ta lè Islam tó wá ṣe ni ọfẹ sọ gbogbo adẹni tó ti pé á dènà sẹsẹ pátápátá tí gbogbo ọba wa dènà sí pátápátá ọwọ́ wọn bá péréte ẹ̀ta hóró èèyàn tí ó sẹ́kù òǹkà wọn ò ní fẹ́ hàn rárárárárá lẹ́gbẹ̀ẹ́ ni tí èsè bàjẹ́. bẹ́ẹ̀ ló ti jẹ́ pé wàá dúró ọdún lánàbí wọn Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ṣe zina léèwọ̀ sí ọjọ́ ọkù rẹ̀ iye èèyàn tó ṣe zina láyé rẹ̀ àmọ́ wọn wọn àtó nǹkan bíi al-mar'atul ghamidiyah bákan náà bákan náà ọkùnrin kan tó wá tó lọ́mọ ìyá ọmọ òun sí ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ìyàwó ẹnìkan ọba ìyàwó rẹ̀ ṣe gbogbo ẹ náà kò lè fi ọmọ ká kankan lọ ẹgbọ́ yẹ èèyàn tó tẹ̀lé anabi sallallahu alaihi wasallam tó lọ sí hajj dágbére ni wọ́n lé ní ọgọ́rùn-ún ẹgbẹ̀rún hundred thousand náà tó Muhammad sallallahu alaihi wasallam láti lọ sí hajj dágbére hundred thousand ọkùnrin àti obìnrin wà ní àwọn obìnrin sì wà bíútì bíútì gbogbo gbà. àwọn ọkùnrin sì wà tọ́jọ́ kójú tiwọn náà máa wá bàjẹ́ ní gbogbo gbàdára wọn wọn òfin ṣẹ̀rí àwọn ti hàn wọ́n létí ó kó wọn dànù alùpùpù sọ abẹ́ rẹ̀ àwọn ẹni tá a wá pé wọ́n á ṣe zìnnà gan-an náà yìí láyé ànábì sallallahu alaihi wasallam àbá ti mà tí ìbá sàwọn ni wọ́n múra wọn wá àwọn náà múra wọn wá bá ànábì sallallahu alaihi wasallam nígbà tí eh, Al-Ghamidiyya ọwọ́ bá Ànábì sallallahu alaihi wasallam kó ń ṣe zina ló ń fi lóyún Ànábì sallallahu alaihi wasallam nípa máa lọ tó bá bímọ kọ́ wá ó sì lọ ńgbà tó dé tó ti bímọ ọmọ kọ́ máa lọ tọ́jú rẹ̀ dìgbà kan wọ́n tọ́jú rẹ̀ dìgbà kan wọ́n gbọ́ ọmọ lọ́dọ̀ rẹ̀ wọ́n sọ lóko tó fi kú bẹ́ẹ̀ náà ni máàrì ogunra rẹ̀ wọ́n ló ń ṣe zina wọn fẹ́kẹ́ fún ma òṣìṣẹ́ tó ń fi fọ́ ọmọ ti kọ́ sọ lóko lọ torí pé abilékọ ni ó ti níyàwó rí bẹ́ẹ̀ náà lóbìnrin ti ń ná wọ́n jẹ́wọ́ ní ìmánì ní agbára kọjá sísọ àṣẹ zina débi pé márìsì yẹn anábì sallallahu alaihi wasallam ti ń yẹ ó ń ṣe zina pé sọ́ọ́mọ ti ń jẹ́ zina anábì gbé ojú síbi ó tún wá níbomi ọwọ́ alọ́tún ọwọ́ alọ́tún ọwọ́ awájú ọwọ́ alẹ́yìn anábì wa sọ pé sọ́ọ́mọ ti ń jẹ́ zina ṣé kúrì rẹ ti dàrú rí olórí ọ̀hún dàrú àtẹnupẹ́ kú nìyẹn so ìyẹn ti kú seré wọn ni má fi dákú seré gan kátó wá pé kú àfa sórí rẹ ti dàrú rí ni ó lórí òun dàrú rí ok sọ ma ti dẹ́sìn náà ó lòun ma ti dẹ́sìn sàlàyé rẹ ó bá sàlàyé halal ẹ lọ fọ ma asọlọpọ títí tó fi bẹ́ẹ̀ náà nìyẹn tó ní ọmọ ń fi ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ìyàwó ẹnìkan ọmọ wa lọ báyàwó rẹ̀ ṣe zina so ètò ìsòtú tí ṣe tọ́mọ rẹ̀ anabi sọlá ń sọ wọn nà na gbọgọrùn wọn nà gbọgọrùn wọn á sì gbé jìnnà fọdún kan àmọ́ wọ ọ̀nàyì ọ̀kan náà wọn sọ̀hábà nù tètè sí àfẹ májímájí lọ o nípa ọ̀rọ̀ ṣe tọ́ba jẹ́wọ́ tó ní zina ṣẹlẹ̀ lóòótọ́ òun ṣe é farjumha sọ́lọ́kọ̀ títí tí òfin. torí ẹ̀ islam ṣe zina lè wọ̀ zina ọ̀tọ́ kò dá ọlọ́run lẹ́yìn gbọ́dọ̀ súnmọ́ àwùjọ àwùjọ sanabi sallallahu alaihi wasallam tọ́sẹ̀mí nínú ẹ̀ òun là àwùjọ tó lọ́lá jù ìyẹn wo ládùúrà ọdún yìí àwọn ẹni tá a tún ní wọ́n tún dáràn wọ́n tún múra wa ni ẹ wá wo àwọn àwùjọ táwa wà nù rẹ̀ lónìí bó ṣe dọ̀tí tó zina ń ṣẹlẹ̀ pàṣípàṣí tẹ́sí ń ṣẹlẹ̀ ní ìrọ̀rùn lóru àti lọ́sàn-án gbọ́wọ́ àwọn èèyàn láì kò sí ìyàtọ̀ láàrin mọ́ mà nípa ẹ̀sìn mà nípa ẹ̀sìn aṣíwájú ẹ̀sìn ni mímí ìṣàṣíwájú ẹ̀sìn ọ̀gọ̀ọ̀rọ̀ wọn náà ló ní ṣìnà lónìí tí ò sí bẹ̀rù Ọlọ́run kò sí tìjú àwọn èèyàn kò tìjú èèyàn kò bẹ̀rù Ọlọ́run làwọn èèyàn dà lónìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó pọ̀lọpọ̀ ń bí ọmọ zina nì hàn bílà ìsẹ̀mí bí ìsẹ̀mí ajá ẹlòmínì tí wọn lòun ti ní àwọn mẹ́rin ìgbà ìyàwó kọ̀ọ̀kan tá lórí àtẹ kò sí kan nínú wọn tó fẹ́ tó so igi lórí ẹ̀ gbogbo wọn pátá wọn jọ ń gbégbé zina ní pẹ̀lú rẹ̀ a'udhu billahi minash shaitani rajim ọlọ́run sọ pé wala taqrabu zina ẹ má ṣe súnmọ́ zina láàrin pé lónìí ọ̀pọ̀lọpọ̀ ló tiẹ̀ wà sani agbélépawó tọ́yẹn sí obìnrin láàyò làwọn náà ìsàṣẹ́wó tí agbélé pawó àṣẹ́wó nìyẹn wọn làwọn ti tẹ jálàbì àfáà tí ń ṣe yẹn ń wò wọn ní tí obìnrin tí àwọn báwo ló ṣe jẹ́ sí obìnrin wọn nítorí pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn alábàárà àwọn obìnrin ni wọ́n. tẹ̀mọ̀kóbìnrin àwọn náà ní fìtínà sanabi sallallahu alaihi wasallam sọ pé òun ò fi fìtínà kan sílẹ̀ lórí àlùmọ òun tó léwu lé wọn lórí tó ju fìtínà obìnrin lọ ó lè ní sọ ọkọ ló gbòǹde lé olóògùn ó lè pé tọmọ ló gbòǹde bẹ́ẹ̀ yọ sáré kankan sì kẹwọ náà ni àwọn náà wàá sọ pé àfa nìyẹn àfa babaláwo wípé nǹkan tó wá wáyé báyìí yóò ná lówó yóò tún ná lára agbọ́ níná ni lówó èwo lára ẹ ara rẹ ni ẹ fi sògùn rárá àwọn kọjá lára rẹ ni àwọn bá ṣe zina tí ìsàsìkún ṣe nǹkan oṣù lọ́wọ́ Allah lóbi tó ṣe ike tọkọ rẹ bá fẹ́ súnmọ́ yóò máa kọ ni pé bó ṣe kàn jẹta ọfẹ pa mí ni òun dàbí búrẹ́dì ni àti bọ́tà tó fi wá ń gbà Allahu akbar tí wọ́n ti délé àwọn olórí ibú tí wọ́n ń sóògùn ọ̀fọ́ fún àwọn tó máa fi ni pẹ̀lú gbogbo ìfọ̀kàbalẹ̀ tó ṣe kó ń ṣe nǹkan oṣù kó ń ṣe nǹkan oṣù bórí ibùsùn náà wọ́n fẹ́ wù ara tí wọ́n ní ọ̀nà nù ọlọ́run sọ pé wala taqrabu zina yọ máa sọ pé a ah, qul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah. إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم يوم ترى لدم يركون تلا أكرمكم الله olórí ibú àwọn asíngbẹrẹ ó lè sọ pé tó gbé wá gbẹrẹ ní ọgbà ojú ara làwọn ti sin ọ bọ́sọ̀kòtò nígbà tí èsì pé àgùntàn bùyàn jẹ obìnrin bìnrin tó tóbìnrin wá bọ́ sókò tó ń di rẹ̀ ọbọ̀ pátá bàbá ń gbẹ́rí òfò bàbá ń gbẹ́rí àdánù wọ́n á má bẹ fẹ́lẹ́ gbẹgbẹ́rẹ́ kí ni olórí ibú ń sí àfa yọba máa sin gbẹ́rẹ́ ẹ̀dí yọba yọ títí ẹ̀ náà ta gbẹ́rẹ́gbẹ́rẹ́ wala hawla wala quwwata illa billah. tóbi dórí àwọn míì tí wọn níbẹ̀rù ọlọ́run tí wọn làwọn náà ń ṣe rúkúyà tẹ pọpọlọpọ ẹlòmíì nu wọn àfẹnitọ́lọ́ ń bá sànù babaláwo ń yájú náà ni rúkúyà tó yẹ kọ́lẹ́ pé ìpáyọ̀ ọlọ́run ló gbé wa débẹ̀ tọrọ bá ti di kófin láti rúkúyà fún a àwọn náà yàtọ̀ sáwọn ọ̀daràn tá à ń sọ̀rọ̀ wọn yìí oríṣiríṣi aburú tí máa ròyìn pé ń ṣẹlẹ̀ lórí kíni ó ń ṣe rúkìá fún yàn lórí gbàlejànú fọwọ́ bà ọ̀wá ń bá a sùn àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ so tó sì jẹ́ pé bóyá ń gbà mí náà ìmọ̀tí obìnrin náà ní dírámà gbogbo ẹ̀ tóbi ni wọ́n sọ tí wọ́n sọ pé àlejò náà fọwọ́ bà yóò máa ṣe ṣe àsínwín. tẹmẹtẹ wa sọ pé ah, o tún ti gbé dé o gbèsè rẹ dé ah, o tún gbèsè rẹ dé ọmọ yìí ó parẹ́ ni má parẹ́ sí alọ́run wọ́n dẹ́ gbé lọ́dọ̀ stars stars lágbájá bàbá mi rí pé wọn fẹ́ stars lágbájá <laughs> ẹni stars ẹ̀dùn fọwọ́ bá o tún ní selection pé wọn fẹ́ ustaz wọ́n dà ẹ̀yà àgbélọ́dọ́ ọmọ ọ̀dọ́ rẹ̀ báyìí báyìí báyìí báyìí yóò forí sáàmì pé bẹ́ẹ̀ ni eléyìí ni ẹgbẹ́ mi lọ́dọ̀ ọmọdé ń ṣe bí aláǹgànà láti dọ́dọ̀ ọ̀sáàrù àbọ̀mọdọ̀ ọ̀sáàrù ni wọ́n bá ra mu kí ẹ máa lọ ẹ máa lọ ara rẹ̀ ọ̀gbà lẹ̀ lórí pé ọmọ kí àwọn kí wúrọ̀ kan àbí èyí wa <laughs> ó lè mú àyẹ̀sẹ̀ kó fi kọ́ máa ká ọlọ́run ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ àbí òye táwọn bá ti lọ tó bá àtọ kù sí ó fi lọgọtẹ ẹ máa lọ ní àtọ kù sí ọ̀rọ̀ rẹ̀ sá àtọ kù sí náà yájú dàrí lónà ọba yájú ọyá bó rí mùsùn àbẹ rí rúkìá mi tọba padà délé tọba ṣèjọ kan ìjọ kejì ara rẹ̀ ti balẹ̀ ẹlẹwàá wò àfa ara balẹ̀ bẹbẹ ní balẹ̀ ó ti ṣe zina gbogbo eléyìí náà ń ṣẹlẹ̀ ọlọ́run sọ pé wala taqrabu zina ẹ gbọ́dọ̀ súnmọ́ zina o kí ni wọ́n ń pè ń zina nù ṣẹ̀ríya wọn náà ní ká kí ìdíbọn náà dì ìdí ọkùnrin kọ́ wọnú abẹ́ obìnrin ọwọ́ ibi òkè abẹ́ ọkùnrin níbi tí wọ́n ti máa kọlà fọkùnrin déédéé ibi tí wọ́n ti máa yọ adọ̀dọ̀ yẹn tó bá ti lè wọnú abẹ́ obìnrin ọwọ́ eléyìí ọwọ́ bí ó ti jáde ó ti ṣe zina láì ṣe jù bẹ́ẹ̀ ló ti ṣe zina tó bá jẹ́ abilékọ wọ́n pa ọ́ tó bá sì jẹ́ ọmọge wọ́n nà ọ́ lẹ́gbọ̀gbọ́n wọ́n sì gbé ọ jìnnà fọ́dún kan so Islam kò fi ọ̀rọ̀ abẹ́ obìnrin kò fi ṣeré torí pé ọlọ́run kò fẹ́ bàjẹ́ kò fẹ́ ránù kò fẹ́ sí ránù ọ̀sẹ̀lẹ̀ kò fẹ́ kí bàjẹ́ ọ̀rá ìjókòó láàrin àwọn mùsùlùmí. torí di eléyìí kó o kí abẹ́ ti ọwọ́ ọkùnrin kó o kí bọ́nú tóbìnrin kó wá jẹ́ abẹ́ èyí tí irú rẹ̀ máa wúyàn abẹ́ wo ni máa wúyàn yẹn ni pé tí o bá jọkùnrin abẹ́ obìnrin ló kì bọ̀ yàtọ̀ sẹ́ni tó kí abẹ́ rẹ̀ bọ́nú abẹ́ ọkùnrin wọn náà jìyà ikú náà ni ikú orí ti mì so eléyìí automatically kú ni onídìbò ti níyàwó níyàwó wàá kú ni finally tọ ó sì jẹ́ pé ẹni tó kí abẹ́ rẹ̀ bọnú abẹ́ yàtọ̀ sẹ́ni tó kí abẹ́ rẹ̀ bọnú abẹ́ ẹran tí ẹni tí ń bẹ wúrẹ́ sùn olórí ibú àbí èyí tí ń bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn aláìlórí lọ́wọ́ àbí èyí tó kí màálù mọ́lẹ̀ aláìmẹ̀tì kàn tẹ́lẹ̀ ìwọ̀n ní sọ pé ṣe zina àmọ́ dàrán náà tọ́ kéèyàn kí abẹ́rẹ́ mọ́nú abẹ́tírù rẹ̀ máa wúyàn láì jẹ́ pé abẹ́yẹn yẹn lẹ́tọ̀ọ́ sí kì í ṣe ìyàwó ẹ̀ kì í sì ṣe ẹrúbìnrin tó níkàpálẹ́ lórí láì kò sì sí ìṣújú kí ni ìṣújú ah a rò pé yìgì tá a so yìgì ni àwọn ọmọ pé kìí ṣe yìgì mo rò pé yé wa bíi kí wọ́n sọ pé ẹ máa lọ bàbá ìyàwó nù ẹ máa lọ àti fọwọ́ sí fọwọ́ sí kí yìgì yẹn ò tó yìgì yẹn ò tó ṣùgbọ́n àwọn àgbẹ̀ àkànní dájọ́ pé ṣe zina nítorí ìṣújú tó à ń bẹ̀ pé tó bá gbólódò bá làwọn eléyìí tí ọ̀dà nǹkan kan mọ̀ àmọ́ àtúntún yìí gbìyàn so lọ́nà tí ó fi lálàáfíà bákan náà ìṣújú ò sí mbẹ bí gbọ́dọ̀ pé ìyàwó rẹ̀ ìbejì ni obìnrin sì làwọn méjèèjì wọ́n sì jọra wọn bàjẹ́ bíi mọ́mọ́ ọ̀kan nu wọn èkejì ó lè wá sí kejì wọn tọ́ lọ́ba di pé yàrá tẹ̀ fi sí kọ́ máa sùn lọ́ba ló ń fẹ́ dán bẹ́ẹ̀dì yín wò karambani lọ́ba lọ sùn lórí bẹ́ẹ̀dì ti yín tọkọ àtìyàwó ń sùn ìwọ́ sì dé obìnrin mú ọ lọ́ba kán lù ní bá ma sọ pé mi kọ́ èmi ma kọ́ pé o fẹ́ràn àwàdàkáwàdà ìwọ kọ́ bá wò á tẹbi hasan nánu hussein námà ni hasan náni darí hussein nánu èmi o. hasan náà di hussein náà hussein náà di hasan náà o <laughs> ọfẹ máa tẹmí ọfẹ ma mú mi sáábí ọfẹ máa mú mi ṣeré ẹ <laughs> sọ irú eléyẹ sọ ìṣújú tó wà mẹ tó gba wọn jọra àbàjẹ so bóyá ìyàwó rẹ náà ti sáwàdà káwàdà náà rí ẹ nígbà tí èkejì rẹ ò tí ì wá ga tó ti ńṣe náà wá dé báyìí eléyìí tó lọ́ba di pé o ti dáràn àmọ́ ọ̀ràn rí ọ̀kàn tí ìta lù ń tàm nítorí ìṣújú wà torí ìṣújú wà tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó eléyìí ni wọ́n ń pè ní zina ọlọ́run bá ṣe zina léèwọ̀ àwọn ẹni tó bá mọ̀ nípa ẹ̀sìn ọlọ́run tí wọ́n sì ń kọ́ àwọn èèyàn nípa ẹ̀sìn ọlọ́run ó yẹ kí a fi ìbẹ̀rù ọlọ́run ká fi sọ̀rọ̀ wa tọ́mọ̀ jẹ́ pé à ń kọ́yàn lẹ́sìn ọlọ́run torí a fẹ́ rí ilé ayé ilé ayé wò gan wọn jẹ́ rí nípa à ń kọ́yàn kí o yìí ilé ayé wò lẹ́ rí nípa pé ń bá yàn sọ̀rọ̀ ọlọ́run tí wọ́n á pé rọ́ lásán ẹ̀tàn jẹ́ lásán ilé ayé wò lẹ́ rí èló náà ń fún yín èló náà ń fún yín ilé wo wọn kọ́ fún yín mọ́tò wọn rà fún yín ẹ pé àwọn náà tún pé wọn gbọ́rọ̀ tó ọ̀rọ̀ ẹnìkan wọn ń gbọ́ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin nígbà tí èsì pé kíní kan fans club olórin àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin àwọn àwọn olórin ló máa ní fans club so wọn bínú ọ wọn fara ya wọn ṣe kíní ah, ẹjá fi bẹ̀rù ọlọ́run sọ̀rọ̀ wa ẹjá jẹ́ ó jẹ́ pé à ń kọ́ yẹn lẹ́sìn kọ́ lè bá a ṣẹ̀sìn kí gbogbo ó lè bá a sórí rẹ lọ́la gbẹ̀ǹdà kìyàmù ẹ jẹ́ ká wà fúnra ara wa ká kọ́kọ́ túnra wa ṣe. Si nítorí pé táwọn ọba túnra wa ṣe a ní lè lapa lára ẹlòmíì wọn ní ìsọ ọlọmọ kí owó ń zìnà ni ọ bóòlù ti lè sọ̀rọ̀ lórí zìnà kò lè ṣeéṣe nígbà bá ti tẹnu lé lọ́wọ́ wọn bá wù takùlá àwọn èèyàn ọmọ tí àmọ́ wọn máa takùlá kódà ẹlòmíì lè wà kálẹ̀ nínú àwọn obìnrin tó ọba ṣe zìnà ní sọ́nà sọ ni èyí tó ń bá wa ṣe ń kọ́ mo tún fẹ́ gbé e dé lọ́túnla à sẹ́mọ̀ pé wọ́n ní bí wọ́n ní ìgbọ́n ó ṣe yọ́ọ̀kì àmọ́ kì í yọrú ó lè yọ́ ṣe zìnà àmọ́ bá sì rírì ó ṣe tú kò ní yọ́ yóò dún ní gbà ẹ wo obìnrin yẹn o ìgbà tí wọ́n sọ pé ẹja dínà sí ẹja obìnrin kìíní ètò ń wa ṣe ń jojúmọ́ ń mo tún ń gbé bọ̀ wá bọ́ ọlọ́tún la. ẹ̀wọ̀n kí ìbọn kọ̀ yọ́rọ́ mọ́ gbogbo èèyàn ti fẹ́ ti kọ̀ báyìí torí ẹ̀ já kéè sára nǹkan yẹn máa ń kó bá si nǹkan yẹn máa ń kó bá dáàwà ó sì máa ń sábà ń jẹ́ àdánwò fáwọn ustaz ustaz lọ́nba yẹn sọ̀rọ̀ lọ́n ustaz ni wọ́n ó máa ń sábà ń jẹ́ àdánwò fún wa. ọpọlọpọ wọn gan ò ní tí ń sọ gan àbí torí kó lè bá àtúrásì ọpọlọ àwọn ọmọbìnrin tí ọmọ wa bà obìnrin tó pé ṣé tọ́nà ń bẹ lórí tiẹ̀ náà nǹkan ṣé tọ́nà ń bẹ lórí tiẹ̀ náà ẹbí kí fi náà ti ẹjọ́ sà ẹ mi dẹ̀ ti lọ́kọ rí so ọkọ tí mi dẹ̀ níyẹn kò dẹ̀ pẹ́ kò so ọkọ yẹn ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ so lédè kúkúrú ẹẹ eh, mi dẹ ṣe ẹgbọrọ mi dẹ fẹ́ ṣe zina mi mọdún advice máa mi oke wa sẹmu kíkọ fẹ ẹ ntí ni wọn máa sọ pé wọn fẹ ètò ìdúrà torí kọ fẹ wọ ọdà kòtò ẹ mọ iye irú kan nígbà tá a wà ń ẹnìkan a jẹ́ bí olùmọ̀ ńlá lu yẹn máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ báwọn èèyàn nínú Ramadan kankan tí wọ́n ń sọ̀rọ̀ ń sọ pé ah, yá jìnnà sí zìnnà ọlọ́run ṣe zìnnà léèwọ̀ àwọn èèyàn sì ń kùn ìjà yìí náà ń ṣe ń kọ́ ìjà yìí náà ń ṣe ń kọ́ wọn ò ní dínkù wọn gbọ́ àmọ́ àwa ti gbọ́ gbogbo rẹ gbogbo àwọn ti gbọ́ kékeré nù kọ̀tù jẹ́ lómi ọ̀sọ́ kọ̀tọ́ sí ọ jẹ́ lómi ọ̀tọ́ tẹnu ẹlòmíì jáde kọ̀tọ́ fẹ́nu tiẹ̀ so nítorí ẹ̀ báà ṣe yọ ọ́sọ là yọ gbọ́ ẹjá kí sára tó bá gbà nàbí wa sallallahu alaihi bá òbí ni bá dáwà ànábì ò ní débi kan kò ní débi kan torí pé ọlọ́run ẹlẹ́dàá wa kò sàdédé sẹ̀sà àwọn ànábì rẹ̀ from anywhere and anyhow Allahu yastafi minal malaikati rusulan wa minan nas ọlọ́run yìí sẹ̀sà àwọn ànábì láti inú àwọn rẹ̀kúrẹ́kù láti inú àwọn ọ̀bùn láti inú àwọn amùsùà. àwọn náà máa rówó náà nísìnyí olè ni wọn náà wọn sọ pé ẹ̀yin àbúrò lẹ́yìn mi ẹja jìnnà tó lè jàbá ó lè jíjà ọ̀dà ẹ máa gbọ́ pé yẹn jẹ́ ní pé bẹ́ẹ̀ ni abájọ ọkọ tí yín ti bàjẹ́ bọ̀dá mi ó kọ́ yín bàjẹ́ bí èèyàn máa pera rẹ̀ lábúrò yín ládùúgbò gan wọn máa lè ká ni <laughs> ṣé ìwọ náà lọ sọ pé ẹfẹ jẹ ajalè èyí tí wọn ṣe kọkọkọ pati. wàhálà ìrù tàkìyìn múrùn náà sàbẹ̀ tabibun yudawi an-nasa wa huwa alilu ẹni tí ò ní bẹ̀rù ọlọ́run ti sọ pé bẹ̀rù ọlọ́run wọn làbí ẹni tí tọ́jú aláàárẹ̀ ni tó ń gan tó ń pa mo ti ń da wèrè láàmú ìwé ọlọ́run kọ́ kọ́kọ́ lóògùn yẹn títí délé ká bẹ̀rù ọlọ́run ìlú mi gan wọ́n tún máa sọ wípé lè má múlù gan ní sèzínà lè má múlù tóbi bá wà bá tó bá wà wá àfi ṣe yorùbá lẹ́bù yọ adigun tó máa fẹ́ bá ìmáàmù sọ̀rọ̀ wọ́n dùn bí bíi mítà mẹ́ẹ̀ẹ́dógún sí ni jẹ́yìn sẹ́sẹ̀ ń sọ pé social distance àbí kí ló ń pè wọ́n ti lò ti pẹ́ fún un bíi mítà mẹ́ẹ̀ẹ́dógún ni tó tọ́ ọba sún mọ́tò tó bá gún ọba yìí jẹ́ bọ̀ ìmáàmù bẹ́ẹ̀ náà ni ìmáàmù kan wọ́n tún rìpọ́tù ẹlú kan wípé nu mọ́sálásí inú wọn ká mọ́tò ti kí ọ̀kan nínú jàmá àmọ́lẹ̀ lóbìn. wọ́n á béèrè pé ẹ dákúta tá a lè kọ́ntínú máa ṣe sọ láti lẹ́yìn irú ìmáàmù bẹ́ẹ̀ tó sojú ẹ fi ọkọ̀ lé ọtí kan <laughs> ẹ̀ka olórí ibú bá sọ ó kọ ilé ọtí ló kọ bá gbé ìtọ́ rí mbẹ kójú rí ẹnu àdàkùn tó sojú ẹ̀ torí akramakumullah dandan dandan kéèyàn ó lè bá a lápá èèyàn náà gbọ́dọ̀ kọ́kọ́ túnra rẹ̀ sí èèyàn gbọ́dọ̀ túnra rẹ̀ sí ó lè jíjẹ́ pé o ti dáràn rí o ti ṣe zìnnà rí o ti ṣe kínní ní ìsìn tó má tún ṣe má ó lè jẹ́ pé gbogbo ìyàwó tó wà lọ́dọ̀ rẹ̀ gan wọ́n bẹ lọ́dọ̀ rẹ̀ níbi bẹ zìnnà ni ṣàtúnṣe rẹ̀ kótó di kọjọ lọmọ lọ ibẹ̀ yẹn lọ̀rọ̀ ló ti máa dà lọ̀rọ̀ ló ti máa làpà ìhẹn lẹ́nu kan bá ní a pé àwọn stars yẹn náà má òkè ẹni tó bá ní ọgbọ́n ń ṣe rí kọjáde kọ́ wa sọ ẹ má bí ìyá rẹ̀ dá kọ́ wa sọ. mo rò pé yé wa so ọ̀rọ̀ pé ẹnìkan á máa parọ́ mọ́ ìwọ náà máa bẹ̀rù torí ẹ̀ náà ló ti jẹ́ pé nìsín nínú àwọn nǹkan tó tún yẹ kéèyàn tún kọ́ nù gbèsè ayé ni pé kọ́lọ̀ ń kọ́ alọ́gbọ́n kọ́ mọ́jà bọ̀ lẹ́nìsín obìnrin kan sọ pé kọ́ fẹ́ o tó wọ́n á pírẹ́sẹ̀ntì ẹ̀sìn o fẹ́sẹ̀ mú dé báyìí ẹni tó wá mú wá làwọn kan pẹ́yìn dà lọ ní pétọ́ ọmọbìnrin tó ní kẹfẹ́ òun náà la mú wá yìí pé kẹfì jọ sọ̀rọ̀ ọ̀rọ̀ wo la fẹ́ sọ sẹ́yìn ọ̀gbọ́dọ̀ gbọ́ ẹ dákun ẹ jókòó kí ni ká jókòó sí ẹ jókòó kí ni mo fẹ́ bá sọ. torí pé lójú ọ̀nà pé mi fẹ́ ṣèranù oríṣiríṣi àdánwò wà torí tí ọlọ́run ọba ọba fún ọlọ́gbọ́n yẹn gbọ́n láì ṣèranù obìnrin ó fún ọ lébẹ́lì rẹ̀ torí pé ó ṣe zina lóòótọ́ wọ́n kàn mú wá bọ̀ ni lẹ́ bá sì sọ̀rọ̀ lọ́ rí pé kò qualify interview tó ṣe fún kò qualify ẹ so wọ́n á rí pé kò ó rí pé wọ́n qualify ó bí burú bàjẹ́ pé ok òun lọ downgrade báyẹn ẹ ọ̀dàrẹ́tì òun kò sí wàhálà sí wàhálà ẹ fẹ́ ah subhanallah ah ṣé àfa islam náà lẹ pẹ̀lẹ́ yìí <laughs> ṣe ah, ah ustaz wa ni ah kódà kódà gẹ́gẹ́ ẹ ọ̀dàrà burúkú níjọ́ tí wọ́n mú mi lọ tí mi sọ pé kó fẹ́ mi àfà bẹ́ẹ̀ni tó dẹ̀ mú mi wá sí pẹ̀yìn dábàá ó dì má mi ní wọ́nà tí wọ́n kọ́ ọ̀bọ̀ mi dì tẹ́bọ̀ àbí ọ̀bọ ọ̀yàgbẹ́ onùdí ọ̀tàbà aráyé sọ pé ọ̀tàbà èèyàn mélòó lọ́fẹ̀ẹ́ díẹ̀ tiẹ̀ ti bọ̀ pẹ́yà tó ọmọ sì tẹ̀ kù wàláyé kakọ̀ ọ̀sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ mẹ́yẹ wàláyé ẹ̀mẹ́yẹ wọn náà ìtọ́kùnlá ọ̀sán <laughs> so gbogbo ru àwọn kẹwẹ kọlọ jẹ agbá kọmẹjẹ agọ ẹn so ọmọbìnrin kan gbẹ́jọ́ wá ṣẹ̀ríà ìgbà tí ó ní problem pẹ̀lú àwọn òbí rẹ̀ pẹ̀lú di mùsùlùmí àwọn òbí ọ̀fẹ́ kó ṣe islam tó gbà tí. So, wọ́n sá wà pé ẹ̀ta bábá rọ́pò ọ̀tá bábá rí kíní kan torí pé láti ẹ̀dí ti sèwé islam rẹ̀ kò sí wàhálà kò sí wàhálà. àti wá ní kó sọ̀rọ̀ wá ní ẹ àwọn ọmọ skul gan ti gbìyànjú láti wọ́pọ̀ fún un bẹ̀tẹ̀ eh, òun fẹ́ lọ́kọ láàrin wa ó tóbi sá òun fẹ́ lọ́kọ láàrin wa. wọn kí ló dé kí ló dé gan kí wọ́n ṣe kí wọ́n ṣe tó fi fẹ́ lọ́kọ láàrin wa. ó ní ìjọ tí àwọn máa ẹni tó máa mójútó àwọn ọmọ sùkúù àwọn ọmọ mùsùlùmí yẹn tí wọ́n múra wọn wá bá wọn wípé ẹnìkan náà àwọn ló fẹ́ fẹ́ wọn. wọ́n wá surprise ó kẹ́ dìímọ̀ òní ó kẹ́ dìímọ̀ òní mọ̀ àá lójú àwọn yòókù náà ló ti dìímọ̀ ọ̀ wá bẹ̀rù ọlọ́ọ̀. níjọ́ tí mo sọ̀rọ̀ létí àwọn ọmọ wọ́n ṣe subhanallah ké orí àwọn dàrú ni àbí kí làwọn fẹ́ sọ pé sà etí obìn eré ló ń pè etí obìn etí obìnrin ga púpọ̀ torí de eléyìí báyìí èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe é pé yàtọ̀ sí pé o ti gbọ́n ó tún máa bẹ́ẹ̀ lọ́nkọ́ mẹ́jọ ọkọ̀ nítorí pé ẹlòmíì ní ìsinsìnyí wọn fẹ̀sùn ìsìnà gan kan kì í ṣe kó ṣe bọ́tẹ́tí obìnrin torí tóbìnrin bá lé ọ títí títí tí gbọ̀nà tó da tí ò bá rí ọmú tọ́wọ́ gbọ̀nà tí ò da tí ò rí ọmú irọ́ ló kù jọ pamọ́ ó lè kọ́kọ́ máa wá pípọ̀ fẹ́ o tí wọ́n bá lọ fẹ́ ọ̀dà kò burú bọ́ọ̀ bá jọ́kọ̀ nǹkan jálè o tí wọ́n ní a'udhu billah tó ń tọ́ wá kú ní ìsinmi pé wọ́n fẹ́ bàtì ẹ̀jẹ̀ so kódà ní ìsìta ìtẹ̀ títí dá ní social media ó lè gbé ọ sórí bẹ́ẹ̀ kọ́kọ́ lẹ lébẹ́lì burúkú mọ́ lórí lójú ọ̀nà àti sabotage image rẹ̀ so ṣùgbọ́n àwọn èyí tàdédé fẹ̀sùn ìbàjẹ́ kàyàn téèyàn náà bá rìn ní gbèrígbèrí rẹ̀ wala taqrabu zina téèyàn ti wo social media yín whatsapp ni àbí gbogbo ìtẹ́ ń lò tọkùnrin bá ṣe assalamu alaikum tẹ̀ra mi bẹ̀ kọkùnrin tẹ̀ máa dáhùn èmi ọmọ mò ń bí yín ni o tó wá jẹ́ pé ẹnìkan obìnrin ni kéétù kéétù ẹ ọkàn ra fi kíní kan síbẹ̀ fọ́tò kan tó fi hàn kó bìn àfa ẹ máa tètè dá àbẹ́ tètè dá ẹ̀rí jẹ́ ti dá àbẹ́ tó máa charge jẹ́ tó máa sọ ọ́ ah, ah ó ti jọ́ mẹ́ta ó rí rí ni tó tó jọ́ mẹ́ta ẹ gbọ́rọ̀ <laughs> ó rí rí ẹ àwọn ọkùnrin kan náà wà á dọ́gbọ́n kan ní bàtà náà ti mọ̀ pé àwọn obìnrin náà máa dáhùn fún ìdáhùn sálámà àwọn ọkùnrin wọ́n wá lọ gbé ojú tí wọ́n yá àbí èyí wa ojú tí wọ́n ya wọ́n ya ojú ẹ nìkan bí ojú àwọn India obìnrin India tí wọ́n ya ojú ẹ wọ́n yà pé òun náà gbé nìkọ́ọ̀bù sójú nìkọ́ọ̀bù tó jẹ́ pé kò tó ní ibi ẹyin jù tiẹ̀ ó fi gbogbo ẹ̀kẹ́ hàn yọ̀wọ́ àgbè síbẹ̀ sípò náà nù wọ́n á kó ṣe asalaamu alaykum alaykum salaam wa rahmatulahi wa barakatu <laughs> ibi tẹ́ ti rí pé tẹ́ ẹ gbádùn àbẹ́ ẹ gbádùn. àìgbádùn àmì àìgbádùn lélẹ̀ yẹn kíni kí ló fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ kíni kíni ń gbé ká bẹ̀rù ọlọ́run jọ fẹ́yàwó kó sinmi bẹ̀rù ọlọ́run náà lọ́lọ́kọ́ kó sinmi nọ́ńsẹ̀nsì àsìkò tí gbogbo èèyàn ti sùn ọ́ iphone browse kò ní dáa fún browse náà torí browse náà ni wọ́n padà débi ìdìnnà nítorí di eléyìí bá ìjà bẹ̀rù ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa ọlọ́ni innahu kana fahishatan wa sa'a sabila iṣẹ́ burúkú ni o ìṣekúṣe oníṣìlá fàáhìṣà nítorí burú tí ò dáa wa sa'a sabila ojú ọ̀nà tó tó burú ni. à ó burú ó burú bá jẹ́ wàláhì tọ́lá ó burú bá jẹ́ ìdùnnú tí ń bẹ́ẹ̀ dì zina àwọn àfáwọn máa sọ pé ìdùnnú ìṣẹ́jú mẹ́ta ni ìbànújẹ́ láìláì ẹni bí zina ṣe rí nu nítorí pé ìgbà tí ṣètò ní bá dáná rẹ̀ síyàn lójú wọ́n máa wọ pé a gbogbo ìdùnnú ayé yìí lórí tó bá fi lè ṣe zina yìí ó ti ṣe ń tọ́ fẹ́ ṣe ní máa ń di ìbànújẹ́ láìláì nítorí pé tí wọ́n bá kú kúrò láyé yìí tó jìyà rẹ̀ wọ́n bẹ tá lábẹ́ bọ́lọ̀n bá ti fẹ́ lábẹ́ bọ́lọ̀n bá ti fẹ́ ó léwu sọlọ wọn fẹ́ ọ fún yà ni àbí yọ fẹ́ ọ fún ìgbádùn tó díya rẹ ni àbí òní díya rẹ ó dọ̀là gbẹ̀ndà òkè àbọ̀ gbàtó ti díya rẹ ìbànújẹ́ láéláé hílà hílo lọkàn rẹ ọmọ ẹsẹ nọ́mbà tù tọmọ bá ti bẹ jáde ìbànújẹ́ láéláé ọmọ yìí jẹ pé ọmọ tá a bí tí ò ní bàbá ìbànújẹ́ láéláé wọ́n máa pìtà wọ́n máa pìtà tọmọ bá tún lọ mẹ́sì tọmọ bá tún lọ déèyàn gidi yóò máa pìtà kó lórí búkà ń bẹ wọn ni yóò kọlu yẹ o <laughs> so wọn náà ti jọ lójijì bẹ́ẹ̀ lọ bá lọ olórí ibú nu olórí ibú nu àbẹ́mi là ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n tó ní sá àlùbáríkà pé àlùbáríkà tiẹ̀ ní sàn olórí ibú ń zìnà ìbí wọn náà lọ máa zìnà tó ń bí wọn ń sọ máa zìnà wọ́n ní bàbá ọ̀daràn ẹ mọ ìbànújẹ́ tí zina máa bí fún yàn tó jẹ́ pé ọmọ yìí ò ní jẹ́ ọmọ tiẹ̀ ọmọ obìnrin ni ó jẹ́ kí wọ́n á ní kí ni fáàrí tó fi wá dé pé àwọn èèyàn míì wọ́n máa fi dáta gan ni láwùjọ tiwọn wípé ọgbọ́dọ̀ lálẹ́ ọgbọ́dọ̀ máa yàn àlè ìbàjẹ́ gidi lélẹ́yìn àwùjọ ọbẹ̀ òní ṣe gbé yóò rùn ó dọ̀tí bàjẹ́ kódà àwọn obìnrin bẹ́ẹ̀ wọn àní má àwọn ọkùnrin bẹ́ẹ̀ wọn àní má so eléyìí ẹ yẹ ká fọ àwọn àwùjọ wa mọ́. pẹ̀lú òkú ọlọ́run á tún tẹ̀síwájú lọ́la látòrí àbí ní ìjọ tábà tún ṣe tafsir látòrí àyà yìí kan náà látò tún tẹ̀síwájú wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك wọ́n ní bèrè ni pé ṣé àwọn lè máa jẹ sọ láàánú ní táwọn máa ta kété síra wọn táwọn ní báwọn tẹra wọn. níjàmbá kò yẹ ká ṣe bẹ́ẹ̀. níjọba fi mú àṣìṣọ láti rí pé lọ́nà tí a dúró takété síra wa kó kálukú sì lọ da àṣìṣọ láti tiẹ̀ lé nítorí pé sọláàtì jàmáà nínú nǹkan tí ó mú wa náà ní pé ká dúró ká fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ kẹsẹ̀ wa kó kanra wọn ká má fi àlàfo sílẹ̀ fún ẹ̀ṣẹ̀tàn àìmọye ìjà ìmọ̀yáwọ̀ ló ti ṣẹlẹ̀ láàrin mùsùlùmí sí mùsùlùmí ní àyè ọ̀tọ̀ọ̀tọ̀ lágbàáyé lórí pé à ń ṣe sọ́lá kí ló dé tó ń gbẹ́sẹ̀ rẹ̀ sá fún tèmi ẹgbẹ́ sì wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn àmọ́ kí ló dé tó ń gbẹ́sẹ̀ sá fún tèmi à ń ṣe sọ́lá kí ló dé tó ń tẹ̀mí malẹ̀ tèmi kẹsẹ̀ wọ́n kanra wa lásán ni wọ́n wí kí ló dé tó ń tẹ̀mí malẹ̀ sọ kí dé láà àkọ́kọ́ social distance àwọn tó ń mójútó health àwọn ni wọ́n mú wá kìí ṣe pé sick lóní kẹsì bẹ́ẹ̀ kátẹ pé àwọn fòkànhá òkan sọ pé àlè ṣe wọ́n máa ń pè ní kọwùlù magomor ọ̀rọ̀ tó yẹ pé èèyàn ò lè rí tẹ́lẹ̀ náà ọrọ tó pa mọtẹ ni kò ní so máa ń fi ti kótó di ẹnujọ́ mẹ́ta ìpéré ẹnujọ́ mẹ́ta péré yìí ni wọ́n ṣe bẹ́ẹ̀ sẹ́wọ̀n pé gbogbo bí wọ́n ṣe ṣe lockdown náà ní Saudi wọ́n àti mọ́ṣáláṣí Kaaba wọ́n àti ti mọ́ṣáláṣí anabiwa Muhammad sallallahu alayhi wa sallam sọ àwọn èèyàn wọ́n fi àwọn kan lẹ̀ wọ́n lọ ṣe sọ láti mẹ́ nítorí wọ́n fẹ́ nǹkan tó di rẹ́kọ̀dù wípé nígbà kan láyé nítorí ìṣẹ̀lẹ̀ kan wọ́n ti Haramain pa tó yọ jẹ́ ìdùnnú fáwọn tẹ̀sán Islam nítorí kí àyè yẹn ọmọ bá sílẹ̀ ìjọba fi dí agbọn abẹ ń pé kàkàká pé káwọn èèyàn máa lọ sí haramain àyà sí haramain sílẹ̀ wọ́n máa ti sọ láti bẹ̀ àkànní jẹ́ káwọn èèyàn máa lọ ní púpọ̀ bí wọ́n ṣe máa lọ tẹ́lẹ̀ so torí kí àwọn ọ̀tá wa kí wọ́n má bàa máa yọ wa ẹlẹ́ẹ̀kejì òun ní pé ìgbà tí àwọn èèyàn wá ń lọ báwọn tó ń lọ tó ń lọ òjijì ní ọjọ́ ẹyọ kan ni wọ́n rí i pé iye èèyàn tí wọ́n wà affected pẹ̀lú covid nineteen yìí wọ́n jẹ́ one thousand seven hundred and something one thousand seven hundred and something yìí báyìí wọ́n sì rí i pé ọ̀gọ̀ọ̀rọ̀ wọn Mẹ́kà Mẹ́dínà náà ni wọ́n ti wá látàrí bí wọ́n ṣe sí mọ́ṣáláṣí ilẹ̀ tó yẹ kó ọwọ́ ọ̀wọ́n ọbẹ̀ ẹni tí ń lọ náà iná ní nǹkan yẹn tó ti ṣẹlẹ̀ so níjọba wa rò wípé ìmọ̀ràn tí àwọn ẹni tí ń tọ́jú aláàárẹ̀ mú wa pé kí social distance ó wà wọ́n gbọ́dọ̀ tún apply rẹ̀ náà nù mọ́ṣáláṣí ń bẹ̀ so àfẹ́ tì ẹ má gbàgbé àfẹ́ tì ìbà àfẹ́ titi mẹ́kà pa àfẹ́ titi mẹ́dínà kò sáyẹn mọ̀kọ́ ẹ̀yìn tẹ́ ń sọ̀rọ̀ yìí náà lẹ́tùn máa rí ìzà láàmù lẹ́tùn máa kékeré ń ta àwọn olórí Saudi láàmù wọn ò gbádùn ni wọ́n ti haramẹ́yìn wọn ò ti tì í ní ìsìnkálukú ń ké nígbà tí wọn gbádùn. so nítorí di eléyìí báyìí wọn àfẹ́ tì ókè tá a bá ní tì ṣé nǹkan tá a fẹ́ ṣe wọn àní kí wọ́n ṣe mo rò pé yé wa ìdí tí social distance wa wà ní pé àfẹ́ àfẹ́ ti mọ́sálásì pa ah, ok ẹni tí àwa filẹ̀ kó fún wa máa lọ náà wọ́n gbọ́dọ̀ mẹ́ntẹ́ẹ̀nì social distance so ìdí tí wọ́n fi ń ṣe dẹ́ndẹ́n kì í ṣe pé nítorí pé social distance ní Islam mú wa bóòlù ti jẹ́ pé sìn ló mú wa wáhà yìí tuntun sọ̀kalẹ̀ so àmọ́ nítorí sábàbí yẹn wọ́n ṣe sọ bẹ́ẹ̀ náà. àbáwọ̀ nígbà tí ọ̀sán àìfọ́ ẹgbẹ́ ọlọ́run wá ní p irú ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ ní àwọn sẹ́yìn àwọn ìbàdàn sẹ́yìn tí ọkùnrin àti obìnrin kan wọn ò kọ́ ọmọ tí wọ́n kàn lọ tà ní. ṣé irú rẹ̀ kò kó sí abẹ́ pé àwọn náà wọ́n. náà wọ́n eléyàn eléyàn ọ̀pọ̀ ọmọ àmọ́ dára gidi ni torí kí inú ẹ̀ṣẹ̀ ńlá tún ni kẹ́ ẹ ta ọmọlúàbí kẹ́ ẹ jẹ́wọ́ rẹ̀ kẹ́ ẹ ta ọmọlúàbí kẹ́ ẹ jẹ́wọ́ rẹ̀ so eléyàn ẹ̀ṣẹ̀ ńlá mi tún ni ẹ̀ṣẹ̀ ńlá burúkú mi tunu kabiratun minal kabair kéèyàn tààyàn ọmọlúwàbí kó o sì jẹ́wọ́ rẹ̀ náà. ó ní pé popular day ìjẹ́wọ́ àti máa sọ pé humanity ó wọ́n ti sọ̀rọ̀ ìjọ wípé ìyàwó ní sẹ́rí àkọsí ọ̀rọ̀ rẹ̀. kí ni lérò pẹ̀lú humanity náà. ìjọba ni àwọn wọn kò kò é ṣe pé ìjọba kò é ṣe pé kàn túmọ̀ rẹ̀ lásán kí ni tó kó sínú nítorí pé ìjọ́mi èèyàn tó bá gbé níta ìgbàlérò pẹ̀lú rẹ̀ ni pé kéèyàn ṣàánú èèyàn ó yẹ ká fún lọ́lá lórí pé tẹ́lẹ̀sìn mi lẹni tí mo fẹ́ ṣàánú àbí ìtẹ́lẹ̀sìn mi so something like that làwọn máa ń rò tí wọ́n fi máa ń sọ ọrú ìsọkúsọ yẹn wípé humanity síwájú ìyẹn ni kékeré ṣe kó ti wáyé ṣáájú rẹ̀ ìyẹn ni kó yẹ ká fún lọ́lá lórí ẹ̀sìn ẹ̀sìn ló lékè gbogbo nǹkan ẹ̀sìn ló lékè gbogbo nǹkan torí pé bíbẹ wa gánbí àbẹ́ńbí àfi nítorí ẹ̀sìn so ṣùgbọ́n ṣé mùsùlùmí lè ran káfíìrì lọ́wọ́ dáadáa mùsùlùmí lè ran káfíìrì lọ́wọ́ ìran káfíìrì ní nǹkan kan ṣe ní ìtìjú òkú ẹ̀ ràn lọ́wọ́ ẹnìkan sá lọ́gbẹ́ ẹ ẹni tó kún rí sá lọ́gbẹ́ ńgbà tí èsì kójú ogun láwà so ẹnìkan fẹ́ ṣe léṣe ẹni tó kún rí ṣe léṣe so gbogbo eléyìí ò túmọ̀ sí pé ẹ fún dídé èèyàn lọ́lá lórí ẹ̀sìn fífún èèyàn lọ́lá lórí ẹ̀sìn ló ní kíni èèyàn gbádùn nù Islam sọ fún wa ó ní kódà gan kìí ṣe pé èèyàn lásán ẹranko lásán kódà kó ṣe ẹranko tọ́lọ̀ wọn bọ̀ gbà fún wa láti jẹ tó bá fi lè sàánù rẹ̀ ọgbà ládàá inna fi kulli zaati kabidin rọpìbẹtìn ẹjọ tíyẹn bá sàánù gbogbo abẹdọ tí ń mí èèyàn gbàládà lórí náà àkọ́kọ́ ní tóyìnbó ń dá lásà mùsùlùmí bá wọn dá lásà bẹ́ẹ̀ nítorí pé òyìnbó kọ́ ló mọ́là jù wá fà wá islam ló mọ́là jù wá fà wá gbàtí nínú nǹkan tí ó báyìí lọ́kàn jẹ́ fọ́pọ̀lọpọ̀ ọmọ yorùbá ni pé òyìnbó lọ́la àwọn lójú ìdí nu tá a fi máa ń gbé òyìnbó gẹ̀gẹ̀ òyìnbó sì ṣàdédé wá sọ́dọ̀ wa nítorí pé ó fẹ́ là wá lójú òyìnbó ọ̀wá ṣe wá lórí ó wá jà wá lólè ní ọ̀yẹ̀kẹ́ káísírì dáadáa ọ̀yẹ̀kẹ́ káísírì dáadáa what brought the British to our country wọ́n wá jalè ní sẹ́ẹ̀sì náà kí wọ́n ń jà wá lólè títí di sìn wọ́n jà wá lólè títí di sìn so Islam ló là wá lójú gẹ́gẹ́ bí mùsùlùmí Islam ló kọ́ wa lọ́lá jù Islam sì ti ń bẹ ní àwùjọ tiwa yìí ṣáájú kó di wípé òyìnbó dé islam ti ń bẹ láwùjọ tiwa kó tó di pé òyìnbó dé so àwọn anímọ̀ á fún nítorí òyìnbó bá sọ ká superiorize rẹ̀ lórí tẹ̀sán wa bá sọ mo rò pé yé wa but the problem táwọn ọmọ yorùbá ni pé àwọn bàbá ńlá yorùbá gan ọ̀ lajú rárá rárá kó òyìnbó tó dé kìí sì ṣe pé lílajú ti pé wọn ò gbọ́n wọn ò mọ̀ tún yàtọ̀ sósì wọn ò mọ̀ náà yàtọ̀ sómi àmọ́ ọ̀làjú kákọ̀wé wọn ò lajú rẹ̀ rárá òyìnbó lọ́kọ̀ wọn so ṣùgbọ́n àwọn àti màwé kọ kóyìnbó tó dé torí mùsùlùmí làwọn islam ti ń bẹ nàìjíríà more than one thousand years kóyìnbó tó débi so àwọn mùsùlùmí sì ti ń kọ̀wé ọ̀làjú islam tiwa so therefore àwọn tóyìnbó bá ń kóòtù ti ń sọ̀rọ̀ tí ẹ̀kẹ́ sùn fi sẹ̀rí ti mùsùlùmí lẹ́yìn mùsùlùmí lẹ́yìn níbo làwọn àdìsí wà níbo làwọn ayé àkùránì ara àwọn aburú tí máa sẹlómìnú tó fi jẹ́ pé tó bá tún fẹ́ sọ̀rọ̀ kan bíbélì ni ó mú wa tọ́ ọmọ rẹ kó lè bá jẹ́ kínní fún ọ ẹ̀rí tí gbogbo wọn tún gbè. tó túmọ̀ sí pé nínú pàǹlajú ti Islam kò tó kálá ń gbọ́ dánilẹ́kọ̀ọ́ ó tún pàtàkì pẹ̀lú rẹ̀ ká máa wá lè kí o torí pé yóò sì wá lórí yóò là wá lójú yóò jẹ́ ká nímà gbogbo ìdánilẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò kàn jẹ́ ká lóye ni awareness nípa ẹ̀sìn wa but kò lè sọ adolùmọ̀ wọn náà kọ́ ìmọ̀ yẹn gidi ló fi dolùmọ̀ tẹ́yìn náà bá ti mọ̀ nípa Islam ọ̀rọ̀ yóò di ti mùsùlùmí kò kàn ní jẹ́ ọ̀rọ̀ ẹni tó jẹ́ pé ó lajú ní lajú ti Islam but gbogbo òmàtọ́mà ìmọ̀ òyìnbó náà ni tẹ́ pé àwọn proverb òyìnbó ni wọ́n máa mú wá gbogbo àṣà òyìnbó ni wọ́n máa kà kún. sòyìnbó kìí sòun ni àwa ń tẹ̀lé o anabi wa muhammad sallallahu alayhi wa sallam làwa ń tẹ̀lé subhanak allah wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.